àwọn àni wọ́n ti gbé wọn màlẹ́kà ni wọ́n gbèrú. àgọ́ ọlọ́run ọba yìí ó dà gẹ́gẹ́ bí èbìbò ni fún gbogbo ilé ayé ó dà gẹ́gẹ́ bí èbìbò ni fún gbogbo ilé ayé ó dà gẹ́gẹ́ bí àjà fún gbogbo ilé ayé nítorí pé òkè gbogbo ẹ̀dá ọlọ́run ọba tó dá ńlá gọ́ láyìí wá ó dà gẹ́gẹ́ bí àjà fún gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá. الإمام البيهقي رحمه الله تعالى وني اتفقت أقاويل أهل التفسير على أن العرش هو السرير ورواه فاه لما نكوى تفسير القرآن ينوكو لوريكوى العرش وناني أقول الله وبا وأنه جسم àti pé àgọ́ ọlọ́wọ́ bá ara ni nǹkan kan tó ṣe rí ni kìí ṣe nǹkan kan tó ṣe pé bíbẹ rẹ̀ inú ọpọlọ láti lè mọ̀ ǹǹ a rí èèyàn sì lè fọkàn ara ni kọlọkọlọ ọlọ́run bá ló dá kìí ṣe àgọ́ ọlá yìí ló dára rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá wa ń kọ́ òun ló dáa wa amara malaikatahu bihamlih lẹ́yìn tó lọ́wọ́ bá da tán ọ̀pọ̀ àwọn màláìka láti pé kí wọ́n rù wa ta'abbadahum bi ta'dhimi ọlọ́wọ́ bá ó ti pa láti fún wa ibi kí máa sin òun pẹ̀lú pípọ́n àga ọlá ilé kí wọ́n máa sin òun látara pípọ́n àga ọlá ilé wa pọ̀ wá bẹ́ẹ̀ àti pé kí wọ́n máa rọ kiri ká rẹ̀ ní àwọn màláíkà. kama khalaqa baytan fil ard kẹ́bọ́lá wọn bá ti da ilé kan sórí lẹ̀ ètí ń jẹ́ Kaaba wa amara bani Adama bit tawaf bih tó sì pa àwọn ọmọ anabi Adama láṣẹ pé kí wọ́n máa rọ kiri ká ilé tilẹ̀ wa istiqbalihi tó sì pa àwọn láṣẹ pé wọ́n àti wọ́n bá kírun kí wọ́n máa dojú kọ́. bẹ́ẹ̀ ni àgọ́ ọlọ́run ọba rí ọlọ́run ọba kò bùkátà àgọ́ nítorí pé ọlọ́run ọba kì í bùkátà nkankan ṣùgbọ́n gbogbo nǹkan pátá ló ń bùkátà rẹ̀ ṣùgbọ́n wu ọlọ́run ọba láti jẹ́ pé kọ́jọ́ pé òun ní àgọ́ ọlá kan èyí tí ó jẹ́ àjà fún gbogbo ẹ̀dá yòókù ọba dá àgọ́ ọlá. ó sì dá gègé gègé tó ṣe ikú ńlọ́lọ́wọ́ bá fi kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ó wá nínú àwọn àdé wípé awwalu ma khalaqa Allahu alqalam àkọ́kọ́ nǹkan tó lọ́wọ́ bá kọ́ dání kí ni gègé thumma amarahu Allahu an yaktub lẹ́yìn náà lọ́wọ́ bá pa láti fi kọ́kọ́ kọ́kọ́ àkọọ́lẹ̀ qala ay rabbi madha aktub ó ní rí olúwa mi kí ni màá kọ ọlọ́run bá ní kọ́ kọ gbogbo tí ó ṣẹlẹ̀ títí jọ́gbìn dàlùkìyàmà tó báyìí ìlọlọ́run bá kọ àkọọ́lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ntọ́lọ́run bá kọ́kọ́ dá òun náà ní kíni òní gègé ṣùgbọ́n ìyapẹ́ inú wà láàrin olùmọ̀ nípa pé ṣé. àgọ́ ọlá yìí lọ́lọ́run bá kọ́ dání àbí gègé tọ́pa aláṣẹ kọ́kọ́ gbogbo nǹkan lọ́kọ́ dá ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé gègé yẹn ló síwájú kọ́lọ́run bó tó dá àgọ́ ọlá rẹ̀ ó sì ń bẹ nínú wọn àwọn tó sọ pé àgọ́ ọlá lọ́lọ́run bá kọ́ dá kó tó di kọ́ dá gègé dọ́gba rahima allah ta'ala wọ́n dá sí ọ̀rọ̀ yìí wọ́n sì ṣe ìdájọ́ báyìí pé wannasu mukhtalifuna fil qalami alladhi kataba al-qadaa bihi min abi kutiba al-qadaa bihi min ad hal kana qabla al-arshi aw huwa ba'dahu qawlun 'inda al-'alaa عند أبي عند ilhamadani العلاء الهمداني والحق أن العرش qablu li قبل الكتاب كان ذا أركان، وكتابة القلم kitaabatu alqalami إيجاده من غير فصل ghayri fasli zamani. wọ́n ní ìyàpẹ́ ẹnu ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa gègé ètò ìsìnkú náà ni ọlọ́run bá fi kó àkọọ́lẹ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tíjọ́ gbẹ̀ndà alqiyama. ǹjẹ́ ìṣẹ̀dá rẹ̀ wá síwájú ìṣẹ̀dá àgọ́ ọlọ́run ọba níbí àbí lẹ́yìn ìgbà tó lọ́run ọba ṣẹ̀dá àgọ́ ọlọ́run àgọ́ ọlá rẹ̀ tán ìgbà náà ló tó ṣẹ̀dá gègé oríṣi ọ̀rọ̀ méjì ni ètò ti fún àwọn olùmọ̀sọ ṣùgbọ́n tí í ṣe òdodo òun náà ní kí àgọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ti dá síwájú kó tó dá gègé èyí tí í ṣe òdodo ti da gègé ẹ̀yìn ìgbà náà ìlọ́lọ́run ọba tó wá dá gègé tẹ́lẹ̀ ìfihàn wa pé àga ọlọ́run ọba síwájú dídá gègé lẹ́yìn eléyìí ọlọ́run ọba ni yóò ṣe lẹ́yìn náà nínú sí ọlọ́run ọba tí máa ń ṣe òun náà ni ìrọ̀ṣẹ́ òlẹ́yìn lè bi náà a máa mú kí. ọ̀sán kó bo òru mọ́lẹ̀ a sì máa mú kí òru kó bo ọ̀sán mọ́lẹ̀ nínú tí ọlọ́run bá ti máa ṣe òru á bo ọ̀sán mọ́lẹ̀ bí ìgbà tí ò sí ọ̀sán rárá ọ̀sán á òru mọ́lẹ̀ bí ìgbà tí sí òru rárá òru á ọ̀sán mọ́lẹ̀ bí ìgbà tí nǹkan kan kì í tiẹ̀ bí ìgbà tí nǹkan kan kì í jẹ jóòrù ta ló ṣe léyìí Allahu Rabbul Alamin torí di eléyìí nígbà tí òru nígbà tí ọ̀sán bá bo oru mọ́lẹ̀ á bo oru mọ́lẹ̀ òkùnkùn òru ó sì sa lọ pátápátá òru náà sì bo ọ̀sán mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọ̀sán sa lọ pátápátá bí ìgbà ìmọ́lẹ̀ yẹn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì yóò máa lé èkejì rẹ̀ yóò máa lé èkejì rẹ̀ nílé mọ́tọ̀sẹ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn èkejì rẹ̀ nínú ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì á máa lé èkejì ní nílé ètí ò sí ìlọ́ra nínú ẹ̀ ọ̀sán máa lé òru láre òru ọ̀ máa lé ọ̀sán láre subhanallah ìyẹn ni pé tọ̀sán bá ti tán tá ìtàn àsìkò kan kì í là wọ́n láàrin tá àwa ní mọ̀ntá pè pé sọ̀sán ni àbòrò kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí òru náà bá ti tán tọ̀sán dé àsìkò kan kì í la òru àtọ̀sán láàrin táwa ní morúkọ tá a pè kpóòrù ni àbọ̀sán ọlọ́run bá kì í jẹ́ kélé yọlẹ̀ eléyìí ni túmọ̀ yatlubuhu hafitha ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì a máa lé èkejì rẹ̀ ní lílé èyí tí ò sí ìlọ́ra nínú ẹ̀ gbélé ibà ti ń lọ lèkejì ó dé gbélé ibà ti ń lọ lèkejì ó dé ọlọ́wọ́n bá ní wash-shamsa wal-qamara wan-nujuma bẹ́ẹ̀ náà ni oòrùn tẹ́rí yẹn àti òṣùpá àti àwọn ìràwọ̀ gbogbo wọn ìrànlọ́wọ́ bá tẹ̀ lórí ba fún yín gbogbo wọn ìní ń tà tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run gbogbo wọn la tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run òrùn kìí dáṣẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni òṣùpá kìí dáṣẹ́ jẹ́ ìràwọ̀ kìí sì dáṣẹ́ jẹ́ gbogbo wọn la tẹ̀ lórí ba pẹ̀lú àti ọlọ́run òrùn kìí dáyọ bẹ́ẹ̀ ni òrùn kìí í dáwọ̀ àti ọlọ́run ọba ní fi yọ àti ọlọ́run ọba ní fi wọ̀ débi pa anabi Muhammad sallallahu alayhi wa sallam náà àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n yọ lọ forí balẹ̀ ní abẹ́ àga ọlọ́run ọba yọ ọba ọlọ́wọ́n bá sọ fún pé ibi tó máa gbà yọ ni títí tó fi wá dijọ́ gbé ndàlù kìyàmà ọlọ́wọ́n bá wá sọ fún pé lónìí o ibi tó máa gbà wọ̀ lọ́ gbà yọ subhanallah lójoojúmọ́ báyìí lóòrùn máa ṣe àwọn àríjọ́ kan tóòrùn sọ pé ó sú òun láti tẹ̀lé tọ́lọ́run àní gbọ́ nípa ọjọ́ kan tóòrùn sọ pé títẹ̀lé tọ́lọ́run yìí ó ń kó ara ẹ̀ bá òun òun yọ bóun bá gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run dá yẹn pàápàá jùlọ àwọn ẹni tọ́lọ́run ọba ọ̀dá làákà ìfún nínú wọn gbogbo wọn pátá ẹ̀rí pé tọ́lọ́run ọba ni wọ́n ń ṣe ṣùgbọ́n mi èèyàn àti àlùjọ̀nú àwọn náà làwọn tó ti pẹ́ ni tó gbọ́ tó gbà ń bẹ́ nu wọn alágídí ti pọ̀ nu wọn so ṣùgbọ́n oòrùn gbogbo jẹ́ tí ó bá yọ bẹ́ẹ̀ ló sì máa ń yọ tọ bẹ́ẹ̀ náà ni òṣùpá àti ọlọ́run ọba ló ń tẹ̀lé tọ́lọ́run ọba ní kó yọ ayọ tọ́lọ́run ọba ní kó má yọ kò sí yọ tí ó yọ bẹ́ẹ̀ náà làwọn àràwọ̀ tẹ́rí yẹn èyí tọ́lọ́run ọba bá kí ògùn náà tara rẹ̀ sẹ́ kọlọ bá ọ̀kan nínú àwọn àlìjọ̀nú tí wọ́n máa fẹ́ láti jẹ́ ọ̀rọ̀ gbọ́ àtara rẹ̀ gángan lògùn náà yóò ti yọ kìí sàtara òmíràn nítorí pé àṣẹ ọlọ́run ọba iná ní gbogbo wọn ń tẹ̀lé gbogbo wọn lọ́lọ́run ọba tẹ̀ lórí ba pẹ̀lú àṣẹ rẹ̀ ọtẹ òrùn lórí ba ibi kọ́ máa jẹ́lẹ̀ àti òrùn fún àwa tá a wà lórílẹ̀ torí pé tí ò bá sí òrùn báwo ni ìṣẹ̀mí ò bá ti ṣe rí lórílẹ̀ yìí ẹ rí i pé àṣẹ́kùbọ̀ òrùn òun náà ní já sí òru lọ́pọ̀lọpọ̀ ètí mú wa lóru ẹ rí i pé oòrùn yìí báyìí tí ó bá sí lọ́sàn-án ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò ní ṣeéṣe fún wa ìṣẹ̀mí gan ò ní ṣeéṣe lórí ilẹ̀ ayé yìí báyìí tí oòrùn bá súnmọ́ adúgbò ti ṣe wàyí lọ báwo ni ọ̀bá ti ṣe rí ìṣẹ̀mí ò ní ṣeéṣe torí pé gbogbo owó gbiná lórílẹ̀ tí oòrùn bá sì jìnnà ju ti ṣe wàyí lọ ó ṣeéṣe kí gbogbo wa ká dẹni tó ṣe pé yóò di ẹni tó ṣe pé gbogbo ara wọn di yìnyín tí ìṣẹ̀mí ò ní ṣeéṣe so nítorí di eléyìí báyìí ọlọ́run bá wa ga lọ́ba bẹ́ẹ̀ náà lòṣùpá tẹ rí yẹn ọlọ́run bá tẹ lórí ba fún wa káma tara rẹ̀ káfi máa ma òǹkà ọjọ́ káma tara rẹ̀ káfi máa ma kà ọ̀sẹ̀ káma tara rẹ̀ káma mọ̀ òǹkà ọdún káma tara rẹ̀ káfi máa ma ìgbà tá a pàdé wọn tá a ṣe káma tara rẹ̀ káfi máa ma ìgbà tá a lẹ́tọ̀ọ́ sí ìwọ̀ kan àbí ẹ̀tọ́ kan ètò afẹ́ gbà lágbọ́n ibì kan àbí láyé ibì kan látara òṣùpá yìí báyìí a fi máa ka ọjọ́ a fi máa ka àkókò bẹ́ẹ̀ náà làwọn àràwọ̀ tẹ́ rí yẹn ọlọ́run bá tẹ̀ wọ́n lórí ba fún wa nítorí kálíbà àmọ́ tara wọn mànà kálíbà àmọ́ tara wọn mànà títí tó fi di lónìí tá a wà nú ẹ̀ yí báyìí àwọn àràwọ̀ tẹ́ rí tonti bí ìlọsíwájú ti bọ́ mi ènìyàn nípa àwádìí ìjìnlẹ̀ títí tó fi di báyìí ṣe ń sọ̀rọ̀ yí báyìí èèyàn yé sàǹfààní lára àwọn àràwọ̀ tẹ́ rí yẹn láti fi mànà bóyá látara bá ti ń wa bàálù ni àbí látara bá ti ń wakọ̀ ojú omi ni àbí látara báwọn èèyàn ti ń rìnrìn àjò lórílẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ẹni tó mọ̀ nípa eléyìí ló mọ̀ ń pa rẹ̀ ó sì pamọ́ sẹ́ni tó pamọ́ sí ṣùgbọ́n àǹfààní yẹn bẹ́ẹ̀nbẹ́ yóò sì máa bẹ́ẹ̀nbẹ́ ìjọ gbẹ̀ndà àmà wípé a máa tara àwọn ara wọ̀nyí a máa tara àwọn mànà a máa fi mọ ibi ń lọ níbo la kọjú sí gan níbo la kọ̀yìn sí tá a ń lọ àbá ti débẹ̀ àbá ti fi ibi tá à ń lọ sílẹ̀ ọ̀tọ̀ níbi tá a kọjú sí subhanallah bákan náà ìràwọ̀ yìí báyìí ọlọ́run lórí ba kọ́ máa jẹ́ ọ̀ṣọ́ fún ojú sánmà ẹ̀yin náà ẹ wo bí ojú sánmà ti ṣe máa ń rẹwà lọ́pọ̀lọpọ̀ nígbà tí yẹn bá wo ẹgbẹ̀rún gbèje àìníye ìràwọ̀ tí ọlọ́run bá fi sí ojú sánmà yìí báyìí tọ́lọ́run bá fi sí ọ̀ṣọ́ fún ojú sánmà ẹ̀ẹ́rí ẹ̀yin náà rò ni ipe poru èwo o ni fún àwọn àtùpà yìí tó fi jẹ́ pé àwọn kì í ṣẹ́jú àwọn kì í kú a kì í sì rí i pé kí iná wọn kọ́ lẹ kọ́ wá di pé wọ́n dìímù gẹgẹ bi iná abela èyí tí nẹ́pà fún wa ń gbà mí tá a máa pa ní iná mànàmáná tó ti pé iná lásán ni. subhanallah àwa ìdínà wa iná àwọn ṣẹ́jú láwọn ẹgbẹ́ báyà gáàsì kan tí wọ́n fún ibi táwọn ti ń jẹnẹrétì iná kò tó iná fa iná tí mú atẹ́lẹ̀ náà wọ́n ti máa gáàsì ò tó nǹkan mọ́ torí rẹ̀ ìmúná yóò tún burú jáì. wa o. epo lọ́lọ́wọ́ bá ń fóònù epo lọ́lọ́wọ́ bá ń fóṣùpà tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wa láyé jọ́n ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n kọ fún wa èyí táwọn ń sàǹfà nínú ẹ̀ lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òye òṣùpá ni wọ́n fi kọ́ wọn lábẹ́ làgán òye òṣùpá ni wọ́n fi kọ́ Allahu akbar eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́wọ́n bá tẹ̀ wọn lórí ba fún wa ni nítorí kó lè bá jẹ́ àǹfààní fún wa. ọlọ́run ọba tó wá se gbogbo eléyìí báyìí ọlọ́run ọba tó ṣe gbogbo eléyìí báyìí ó tó sìn àbí ó tó sìn láṣàkà ìkó tó sìn. ǹjẹ́ gbọ́ rí ikú ẹnìkan yàtọ̀ sọ pé òun ló ń tó yàtọ̀ sọ́lọ́run ọ̀fọ̀nù sọ pé rí tó yàtọ̀ ọwọ́ sọ ló ń dára ó ń gbìyànjú lórí tí ó ṣe láǹfààní ṣùgbọ́n gbogbo ìyànjú wọn tí wọ́n ń gbà kí lọ́ọ́ já mọ́ lára tí ọlọ́wọ́n bá ń ṣẹ̀dá àtàwọn àtìyànjú wọn tí wọ́n gbà ẹ̀dọ̀ ọlọ́wọ́n bá náà gbogbo wọn. ẹ̀rí ọmọ èèyàn òun náà yin kinní kan níbọn sójú sánmà á rí pé ìràwọ̀ ọmọ èèyàn ìràwọ̀ ọmọ èèyàn tó ṣe ó máa fi kó àtìrí nǹkan kan wọ́n á yin sójú sánmà sẹ́yìn náà bá wọn wò dáadáa kọ́ yàtọ̀ sí ìràwọ̀ dá sójú sánmà nítorí kí tọ́mọ èèyàn á á sì súnmọ́ jọjọ á súnmọ́ jọjọ tó àwọn á sì lámòjútó fún un tó bá dijọ́ tí ó jà tó bá dijọ́ tí ìràwọ̀ náà jà ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ké wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe kí kálukú gbélé kí kálukú so agbẹjẹmọ ọmọ rẹ̀ lọ́wọ́ nítorí pé tí kìnìyàn bá já àwọn ọmọ ibi tí ó sí kí ẹ bọ́ kàtẹ́jà yìí nígbà tí ń jábọ́ tọ́fẹ́ di kọ́fẹ́ délẹ̀ tán sẹ́wọ̀n pé kínní mizal ilẹ̀ amẹ́ríkà ni wọ́n fi já kínní yẹn tí wọ́n fi písìsì ẹ̀ nínú atẹ́gùn nítorí pé tọ́ba jábọ̀ wọn ọmọ tí ó dà tọ́ba jábọ̀ wọn ọmọ ibi tí ó wọlù tó fi di fanfa láàrin àwọn àti China ẹ dákun tọ́ba jẹ́ pé ọwọ́ nǹkan tó ṣe pé ó tóbi ju àríró ẹ̀rí ó ní pé káyipó tóbi tírélà mẹ́wàá iná ni gbogbo ayé wa fẹ́ di kọ́ dàrú sí tàǹtún tàn síra wa síra wọ̀ tọ́lọ́mùbá fẹ́ jáǹkọ́ àtàrí wo la fi gbà mísàlì wo la fi lè padà tí wọ́n bí mísàlì náà dá wọn lè bí dá ẹ mọ̀ pé ìràwọ̀ yẹn tóbi púpọ̀ jíjìnà tó jìnà sí wa ló jẹ́ ká máa rí kékeré báyìí kò sí tàbí ṣùgbọ́n pé ìràwọ̀ tóbi kọjá sísọ. So ṣùgbọ́n jìnnà sí wa púpọ̀ torí de eléyìí tó máa ń wo gbogbo nǹkan yẹn kó máa ṣe àlékún òdodo fún ẹ kó máa ọlọ́run fún ẹ kó o máa ọmọ èèyàn ó kéré púpọ̀ agbèrè rẹ sì ti pọ̀ jù àti pé ọmọ èèyàn yẹn tó ṣe yí pé ó kéré púpọ̀ á so kágbà kọ́ ló tóbi àwọn kágbà ọlọ́run ọba alẹ́ lẹ́hu kọ́lùkù amúr torí ẹ̀ tẹ́tí kò gbọ́ ọlọ́wọ́ba tó ṣe gbogbo eléyìí tiẹ̀ náà ni ṣíṣẹ̀dá ṣe òun ló ṣẹ̀dá gbogbo nǹkan gbogbo nǹkan pátá òun ló ṣẹ̀dá rẹ̀ kò sí nǹkan kan tó jáde lábẹ́ kó ń lọ dà wal amúr òun ló sì làṣẹ òun ló ní àṣẹ àti gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ àti gbogbo àṣẹ tọ́lọ́wọ́n ọba ni torí pé báwọn ni ó ṣe ṣẹ̀dá tí jẹ́ pípọ̀ láṣẹ báwo ló ti jẹ́ kó ń lọ làṣẹ tí ò ní jẹ́ kó ń lọ ṣẹ̀dá torí ẹ̀ ọlọ́run ọba ló ní ẹ̀dá olóníkádẹ́ẹ̀dá olóòsì ní gbogbo ẹ̀dá ẹnìkan kò jáde lábẹ́ agbo kọ́lọ́run ọba lọ́dà torí di eléyìí kò wá sí ẹnìkan bó ti ṣe jẹ́ pé kò sẹ́nìkan tó lè sọ pé òun dẹ́ẹ̀dá pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sẹ́nìkan tó lè sọ pé òun láṣẹ pẹ̀lú ọlọ́run kò sí ẹni tó láṣẹ pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kò sí ẹni tó ní ká ṣẹ̀dá pẹ̀lú ọlọ́run ọba wa ǹjẹ́ tó bá ṣe pé ọlọ́run ọba ló ní ká dẹ̀dá a jẹ́ pé gbogbo nǹkan pátá ọlọ́run ọba ló dà títí tó fi dórí iṣẹ́ ọmọ èèyàn nítorí ọmọ èèyàn ń ṣe níṣẹ́ kò sẹ̀yìn kò sẹ̀yìn ọlọ́run ọlọ́run ọba ló dá gbogbo ẹ̀ ọlọ́run ọba náà ló sì ní gbogbo àṣẹ gbogbo àṣẹ pátápátá ti ọlọ́run ọba ni nítorí pé ọlọ́run ọba lọ́ba tó ní ìjọba òun lọ́ba tó ní ọlá èèyàn wá lè jẹ́ kó lè jẹ́ kó ní ọlá kọ́mọ lè pàtẹ bóòlù yóò ṣe jẹ́ ọlọ́lá téèyàn jẹ́ ọba ọba àwọn ọba tí ó jẹ́ ẹlẹ́dàá gbogbo ẹ̀dá tí ọ̀wá ní láṣẹ à ó kéré púpọ̀ èèyàn tí wọ́n fi hàn jóyè tí wọ́n fi hàn jẹ́ kúrẹ́dí nínú àwọn èyí tí wọ́n ń jẹ́ ńlẹ̀ ayé ń bí tí wọ́n á ní tó á fi ọjọba o ṣùgbọ́n o ọba lásán náà jẹ́ o. ọ gbọ́dọ̀ pàṣẹ fẹ́nìkan o láti máa jókòó láàfin rẹ kí wọ́n máa kí ọ ní o ò lè pàṣẹ kó múlẹ̀ o ẹ̀rọ kí láàrin èèyàn mẹ́wàá ó ṣe ti kárí èèyàn mẹ́sàn-án tí wọ́n lárò jinlẹ̀ tí wọ́n sọ wípé a wípé àkúkú ìjòyè torí oyè tá ń lo iye òfò tẹ́ wàá fi mí joyè tí nílé sọ̀rọ̀ ẹ fi mi joyè ń wọn abọ títí tì àtẹmí àtẹntì èso lóye àwọn àdọgba kò sínú pé ẹ ta ni ń da ìdọ̀tí síbẹ̀ yẹn kó sì ti lọ́ ọmọ wa lẹ́sẹ̀kẹsẹ̀ pé bàbá ń sọ̀rọ̀ sòkò náà wá dé kó ti máa gbọ̀n pé ah, olówó mi o kíní kan mi o ah, kí ló dé tó ń dalẹ̀ ah, ẹ bẹ́ẹ̀ ẹ má bínú kó sì bẹ̀rẹ̀ sí ní kó kó tó di pé kó. kí ló dé tọ̀n dalẹ̀ bẹ̀ pé ó ti bẹ̀rẹ̀ sí ní ko pé ìwọ náà máa gbá mọ̀mọ́ dúpẹ́ tọ́lọ̀ fi mí joyè yìí. àmọ́ wá débẹ̀ wọ́n á ní ta ń àwọn èèyàn bá mọ́jú ń bá wí ni ọjọ́ lọ wá bí kan jókòó tó kó lẹ́kẹ̀ẹ́ bí ẹran pé èèyàn gbọ́dọ̀ èèyàn rò pé irú tí òun ọ̀gbọ́dọ̀ sí pé kó wọ́n pàṣẹ kó tiẹ̀ dó ń lóhùn ọlọ́ba kan sàtójò kan rọ́ lu kan so òjò wa ba nǹkan jẹ́ púpọ̀ tọ́ba yẹn wá jáde wọ́n wá ń wo àwọn ibi tí òjò bàjẹ́ wọ́n wá délé kí ó kan nígbà tó wá débẹ̀ wọ́n fẹ́ wá wádìí lọ́dọ̀ àfáà tó nílé kí òyìn pé tọ́ ṣé òjò ọ̀jà dọ́dọ̀ yín kí ọba nǹkan jẹ́ dọ́dọ̀ yín wọ́n á dé ẹnu ọ̀nà wọ́n ti mọ́ lọ́ba o wọ́n á rí àwọn kan lẹ́nu ọ̀nà wọn ní sábà wá ń bẹ́ o <laughs> lẹ́nìkan á dáhùn nínú àwọn ọmọ wọn á pé tẹ yé wa mọ́ wà mẹ́gbẹ́ ò sí mẹ́. ẹ̀yin náà pé ọba òní sẹ́mi ọba náà ní bá báyìí. sọ orí eléyàá wọ́n wà làbá kan bá jáde láti inú ilé kí ó yẹn wà ní wọ́n wá ní ẹ̀lẹ́ o ẹ béèrè yẹn ni àfáàyín kọ́ kò yé mi bí wọ́n wá bí wọ́n wá ọlọ́mọ kan alábùkù wọ́n ti pé kíni túmọ̀ kó o joyè yẹn oyè tó ṣe pé o pàṣẹ bá a ní wọn fẹ́ rí ọ. so kìí ṣe bẹ́ẹ̀ níjọba tó lọ́wọ́ bá wa báwo lọ́ba tó dẹ́dá ó ṣe nílé pàṣẹ báwo lọ́ba tó dẹ́dá ó ṣe pàṣẹ tàṣẹ rẹ̀ ò ní múlẹ̀ ta ni sọ ikú òun níbi tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ tani sọ yìí kò wọ́n ní fi àṣẹ ọlọ́wọ́n bá ṣiṣẹ́ tó lọ́wọ́n bá bá pàṣẹ kó nítorí wọn mọ̀ sórí ibu láéláé irú ètò ṣe àṣetán irú ètò ṣe fìràhùn irú ètò ṣe Abu Jahal irú ètò ṣe Abu Lahab àtọlọ́kan ọ̀jọ̀kan àwọn olórí ibú gbogbo kọ́lọ̀ mọ́jà àjọ kan nù wọn. torí délé ọlọ́wọ́n ọba wa òun lọ́ba tó lẹ̀dá òun lọ́ba tó ní ká òun lọ́ba tó làtẹ̀ ńlọba tó ní ká ńlọba tó ní gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ pátá tọlọ́run ọba ni ọlọ́run ọba kì í sọba tí ó fẹ́ pàṣẹ tí ọmọ wojú lẹ̀ pípa àwọn alágbájọ bínú kò ní bá wọn kan láàmú à ta lẹni náà kò sí ọlọ́run ọba lọba tí ó ṣẹ̀dá tí ò ní wo pé tí mo bá dẹ́ lágbájá yìí bíbẹ́ rẹ̀ ò ní dùn mọ́ àwọn kan yóò sì dà kọ́ bá dùn mọ́ yín kọ́ bá mọ́ dùn mọ́ yín torí tọ́lọ́ bá bá jẹ́ pé bí èèyàn lórí ni sẹ́wọ̀n kọ́pọ̀lọpọ̀ òkúkú ní sí àbáwá ni à ní sí torí pé bíbẹ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ ará ilé yín gan ní bínú ká tó sọ párá àdúgbò yín ọ̀pọ̀lọpọ̀ ará ìlú yín ni ọ̀fẹ́ rí ọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ipe kí lágbájọ tiẹ̀ kú bí kó kú kó tó adìẹ lójú ayán ni ṣùgbọ́n náà ọba mọ̀ pé ó bínú rẹ bẹ́ẹ̀ ọlọ́mọ kọ́pọ̀lọpọ̀ ò ní fẹ́ kọ́ bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ni ọlọ́run ṣe ọ̀dà ọ̀ torí pé tọ́lọ̀ ọba bá fẹ́ dẹ́dà kan kò ní béèrè lọ́dọ̀ ẹnìkan pé fẹ́ faramọ́ abẹ́ faramọ́. àmẹ́yìn bẹ́ẹ̀ máa ń ṣèjọba kí ni túmọ̀ house of assembly kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé tẹ́ bá pe olórí orílẹ̀-èdè pé ààrẹ abàṣẹ wá irọ́ ni torí tó bá yẹ kó wọ́n pàṣẹ wá kò nídìí kó tún wádìí lọ́dọ̀ ẹnìkan pé ẹ ronú sí tí mo fẹ́ ṣe iṣẹ́ àbí ọ̀dà ẹ là lọ́yẹ̀ sẹ́wọ̀n kí wọ́n pàṣẹ wàá ni bílálà àṣẹ rẹ̀ ọgbà kálukú nídètí wọn ni tọ́ àbàṣẹ wàá. àmọ́ ní ìtìtọ́ bá ṣe nǹkan wọn ni under query àbí bẹ́ẹ̀ kọ́ ni ipe tó o ṣe yẹn ta ló ní kó o ṣe gan bẹ́ẹ̀. ìgbàtà rẹ̀ kan tọ́wọ́ à ń bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wá bó ti ṣe fẹ́ ọ̀sọ̀ gbogbo wa dòpò núbi tiẹ̀ yọ wọn fi wá sẹ̀fẹ̀ wọn ni kò síná wọn ni kò sómi wọn ni kò síṣẹ́ wọ́n ní kò sí ètò kankan lórílẹ̀‐èdè àmọ́ fi dodo and beans nígbà tí máa ń bá gbogbo ọmọ orílẹ̀‐èdè sọ̀rọ̀ I really like dodo I really like dodo ìyá sì ń jẹ gbogbo ọmọ orílẹ̀‐èdè gbogbo tó bá ti ṣe àṣegbè nígbà yẹn kò sẹ́ni tó jẹ́ sọ̀rọ̀ gbogbo pé kinní kan assembly gbogbo kinní kò sẹ́ kò jẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ ẹni lẹ́nu anybody lónìí ńkọ́ tẹ̀wọ̀n kọ́ ọ̀rọ̀ gbogbo òṣèlú alábàáwọn rẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ ni gbogbo nǹkan ọ̀rọ̀ kan probe ọ̀kọ́ pọ́ọ̀bù ẹ̀ ọ̀tẹ̀ àbí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ eléyìí fi hàn wá wípé gbogbo ẹni tí wọ́n máa ń gbé ní ránkẹ̀ kó tètè fura nítorí pé ìjọba alẹ́ ayé yìí báyìí ìjọ kan ni ìjọ kan ni ìjọ kejì ìjọ kan ni ó jẹ́ tiẹ̀ ìjọ kejì ńkọ́ kò ní jẹ́ tiẹ̀ ìyẹn dúnìyà kàmáṣá hẹ́tẹ́hẹ́ díwọ́lú mẹ́nsẹ́rọ̀hù zamanu sàátù azmanu wọ́n ibi ilé ayé ti ṣe rí nu òyìnbí ni ẹni tí gbà bá dùn mọ́. àìmọye ìgbà ń bọ̀ wá kan torí délé àmọ́jọba ìjọba tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ ẹ dákun ṣé ẹ̀yin kanú tàrí bí àwọn ẹ̀dá kan dé lẹ́yìn àwọn ẹ̀dá tó síwájú wọ́n wá ń bi ọlọ́run léèrè pé kí ló ṣe tí wọ́n lọ́n pa àwọn eléyìí jẹ́ tẹ́lẹ́ni ni wọ́n bí dá ẹ̀ tẹ́ ẹ̀ ní gbọ́ torí ibi tí wọ́n náà máa ti lọ́lọ́run ti kankuláìsì ẹ̀ ni wọn náà bá di pọ̀ gbẹ. ọ̀tàn àbí ọ̀tàn ṣé ẹ̀rẹ́ nìkan tí ó jáde ní tí ó sọ pé ha lágbájá tí wọ́n ń sọ̀rọ̀ àmàjákun mú tí wọ́n ń sọ̀rọ̀ àmàjátọ́ lẹ́nu wọ́n lọ sí wa lọ kó fún dìdìrín báyìí àṣìṣe láwẹ̀ ni tẹ́gbọ́n kẹ́nìkan sọ bẹ́ẹ̀ rí ẹ̀rí pé tí máa ń sọ láwàdà gan-an tẹ́ ẹ mọ̀ pé ìwé ọ̀nà wípé tí n táa wí bá ń bọ̀ kọ́mọ́ kó gbogbo wa pọ̀ nítorí pé ọlọ́run ọba la yusalu amma yafalu wa hum yusalun ẹnìkan kì í bi ọlọ́run ọba nípa ti ń ṣe ṣùgbọ́n gbogbo wa ń kọ́ ẹni tá a bì léèrè ni ala lahul khalqu wal amr ọba ní ká dẹ́dà tí ẹ̀ sì láṣẹ ẹnìkan yorùbá náà wọ́n ìyẹn ni pé ẹni tí kìí ṣẹlẹ́dà kọ́ láṣẹ kó o tó di pọ́ ọ láṣẹ tó ti pé gbogbo tó o bá sọ lábẹ́ ògè ọgbọ́dọ̀ lágbára àti lè dẹ́dà táwa ló lè dẹ́dà kò sí àyàfi Allahu Rabbul Alamin nítorí di eléyìí àti ọlọ́run ọba ìlọ ọlọ́run ọba pàtí múlẹ̀ ṣùgbọ́n gbogbo àṣẹ yòókù tẹ́ máa pa ẹ̀rí pé ẹni tó pàṣẹ náà ni ó tún lù ẹni tó dá ìgbìmọ̀ mọ́ luwó orílẹ̀-èdè ńpọ́npó àwọn náà wọ́n tún máa mú kí wọ́n tún luwó orílẹ̀-èdè àbí bẹ́ẹ̀ kọ́ ni tò nítorí pé ẹni tó náà ni ọmọ lùnú ọmọ èèyàn nítorí pé ọmọ èèyàn tẹ́ rí yẹn mọ́kàndínlẹ̀ ọlọ́run ọba nìkan ló pé ọlọ́run ọba wa ló làṣẹ òun náà ló sì ní ká pàṣẹ wípé ṣe dọ́gba sì máa ṣe wa ita'i dhil qurba ó sì pàṣẹ kẹ́ ẹ máa fún àwọn mọ̀lẹ́bí yín tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí kẹ́ ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn. èyí wá béèrè pé kí ló dé tí ń pàṣẹ bẹ́ẹ̀ á sọ pé nítorí pé ń lọ dẹ́dàá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé ń lọ dẹ́dàá ń lọ lẹ́dàá ní tó bá wu ẹlẹ́dàá ló lè fẹ́ dẹ́ ṣe àti tó bá wù ló lè pa lórí àwọn ẹ̀dá rẹ̀ ẹnìkan lẹ́tọ̀ọ́ láti sọ fọ́lọ́ pé kí ló dé tó ń pàṣẹ báyìí ṣùgbọ́n tẹ́nìkan mi ti máa ń pàṣẹ tásẹ̀ ẹ bá ti ń pọ̀jù ẹnìkan tẹ bírèkì rẹ̀ pé kíni tí wọ́n lọ dá mi ni sẹ́mi kí wọ́n jáde lẹ́nu abẹ́ ẹ sì wọ́n ló dá mi ni ṣé ń tọ́ba bẹ́ẹ̀ ṣe jọ subhanallah ṣùgbọ́n ẹnì kan ò ní sọ fọlọ́ bẹ́ẹ̀. sọ nítorí de lẹ́yìn ìwé àti ẹ̀rọ ti sọ̀rọ̀ sáṣẹ rẹ̀ máa ti ń pọ̀ sí máa ń pọ̀ sí pé ṣé lọ́bọ̀bọ̀ àpọ́nlé ni máa là àwùjọ làwọn mọ̀ ń kàn sórí tí mo bá yọ respect kó nu ọ̀rọ̀ fún ọ wàá mọ̀ wọn rẹ̀ so àmọ́ lọ́nkọ́ <laughs> torí di eléyìí ọlọ́run bá nìkan lọ́làṣẹ tọ́ eléyìí fi hàn wá pé gbogbo ń tàǹtí ń káàbọ̀ yìí ó fi hàn wá pé ọlọ́run bá dá wọn sánmà àti pé sánmà ń bẹ sánmà ń bẹ àbí òsì sánmà ń bẹ tẹ́ débẹ̀rì àdébẹ̀rì àìdébẹ̀rì túmọ̀ sí pé kò sí ni torí pé nísìnyí tẹ́ ẹ mọ ibi tí ń jẹ́ náírà buta tẹ́ ẹ mọ bẹ̀ bọ́yá lómi ò tiẹ̀ gbọ́ rí ní nàìjíríà ń bí nítòsí jọ́ọ̀sì ní plateau state tó ṣé àgbọ̀n túmọ̀ sí pé kò sí ni àdébẹ̀rì sọ́wọ́n ní kọ́mọ̀sì tó eléyìí fi hàn wá pé àìkú dìtì kan rí kò túmọ̀ sí pé kò sí lórílẹ̀ gan-an táwọn ẹsẹ̀ tí ì sọ sámà nítorí di eléyìí sámà ń bẹ lẹ́yìn náà gbogbo níta ti ń káàbọ̀ ó fi hàn wá pé sámà pọ̀ àmọ́ kálọ́kọ̀ọ́kan èjèèjì tí ó fi dé méje sámà méje lọ́lọ́run ọba wa dá ọlọ́wọ́n bá lè dájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wù pé kọjá méje ni èyí tí wàá bi léèrè pé kí ló dé tó ṣe lọ́kàn kí ló dé tó ṣe mẹ́sàn-án là bó ṣe wù ní máa ṣe nǹkan rẹ̀ tẹ́lẹ̀ wàá túmọ̀ sí pàṣírí kan pàtàkì ń bẹ nu nọ́mbà méje nìyẹn ọ̀dàlẹ̀ méje ọ̀dàsọ́mọ méje ọ̀dọ́jọ́ méje ọ̀dàkìnìkan méje méje méje ẹ̀rí kan rárá pé tọ̀ àṣírí méje ṣe àbẹ́yẹn ọ̀gbọ́ bẹ́ẹ̀ rí kò túmọ̀ sí pé àṣírí kan ń bẹ nu méje torí pé ọlọ́run bá ṣe oní máa ń ṣe bó bá ṣe oní máa ń ṣe mo gbàgbé pé òun tó dáhùn léèyàn méje méje òun náà lọ́dọ̀ ọmọ ká mẹ́wàá ọ̀dà márùn so kí ló dé tí ọ̀sùn náà méje òun náà ló ti dojú méjì kan fún wa kò sí kan fún wa kò ọdá yín méjìlélọ́gbọ̀n fún wa nú ẹnu wa kò sí méje so táwa pé hàn àṣírí ti ń bẹ lára nọ́mbà méje o á àṣírí rẹ̀ pọ̀ tí wọ́n máa tan ara rẹ̀ jẹ tí wọ́n bá ti wá fẹ́ lu ọpọlọ rẹ̀ wọ́n á láwọn fẹ́ fún ọ kan pé seven seven seven iye tó fà nù tàbí kọ́ ní seven seven seven seven seven seven seven seven ó ti orí rẹ̀ ọ̀fẹ́ pa. <laughs> torí ẹ̀ ló fi jẹ́ pé nínú ilmu mustalah àmì kan pàtàkì nínú àwọn àmì dàbí máa ma hadith mawdu' hadith tó jẹ́ rọ́ọ̀tàn pa amára bisalòlá àti sọlá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí náà máa ń líǹkì máa seven seven seven seven seven seven seven seven pé tó o bá wí kankan méje á di méje lọ́nà méje á tún di méje méje lọ́nà méje méje méje méje méje méje méje méje méje yọ wá lọ di nǹkan méje méje méje méje méje méje méje méje méje nínú àlìjẹ́nà fún ọ. tó sábà ti ríru àwọn kan wá gé e. sọ̀rọ̀ ti rí pé rẹ̀ wọ́pọ̀ lẹ́nu àwọn tó bá fẹ́ túyàn jẹ wíkẹ́ á sórí ó mú òkúta méje ọmọ wa ṣe fúnjọ́ méje so ọmọ wa fún wákàtí méje méje sori wákàtí méje méje tá a wá wíwùn méje méje méje ó di méje ọ̀nà mélòó méje ọ̀nà mẹ́ta so wọ́n dá bá fi méje tá a lọ́nà méje tá tún lọ́nà méje so wípé irú àwọn oore ní ọmọ retí rẹ̀ tàbí ta sọ pé na náà fìlà kan ó ké fatia méje ó ké kúlọ̀ méje ó lílá fi méje ó a tó bá ní asalamualeykum báwo ni gbogbo ẹsẹ̀ jẹ́ méje méje ga wọ́n ò tí ì mọ nǹkan àti rí ti ń bẹ lára méje ga so kìí ṣe torí rẹ̀ ó wù ọlọ́run ọba lọ́dá sánmà méje ó wù lọ́dá lẹ̀ méje gbogbo níta ti ń kà ó fi hàn wá pé ọlá ń bẹ fún sánmà lórí ilẹ̀ wípé sánmà lọ́lá ju ilẹ̀ lọ pé sánmà ga ju ilẹ̀ lọ kí ló dé nítorí pé sánmà lọ́lọ́run ọba kọ́ sọ síwájú kó tó sọ ilẹ̀ lẹ́yìn náà irú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá kó sínú sánmà kìí ṣe irú wọn lọ́wọ́ ní orí ilẹ̀ àwọn tó wà nù sánmà la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn ti síwájú ọlọ́wọ́n bọ̀rọ̀ àti ọlọ́wọ́n bá wọn fi ṣiṣẹ́ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn ti takò ọlọ́wọ́n bá lórí àṣẹ tó fi pa wọn nítorí wọn bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe ìyẹn àwọn tani àwọn màláìkà ìmọ̀lá àwọn gbé inú sámà ṣùgbọ́n àwọn àtà ń gbórílẹ̀ àtàwọn àtàwọn àlìjànú sẹ́wọ̀n kọ́ daran pọ̀ nu wa púpọ̀ àwọn ètò ti pọ́ lọ́wọ́ bọ́ pa wọ́n láṣẹ wọn à ní tẹ̀lé àwọn ètò ti pé ń tọ́lọ́wọ́ bá wá ní kí wọ́n ṣe wọn à ní ṣe ètò bá ní kí wọ́n má ṣe ìní wọn á múra sí. so eléyìí fi hàn pé ọlá ti ń bẹ fún sámà ọ̀pọ̀ ju èyí ti ń bẹ fúnlẹ̀ lọ ṣùgbọ́n méjèèjì lọ́lọ́lá lọ́dọ̀ Ọlọ́run ọba eléyìí tún fi hàn wá wípé gbogbo àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá àríjọ́ méje lọ́wọ́ bá dá wọn àti pé àríjọ́ mẹ́fà lọ́wọ́ bá dá wọn àkọ́kọ́ ọjọ́ bá sì bẹ̀rẹ̀ sí ní ìlọ́jọ́ wo ọjọ́ al-ahad tí í ọjọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àyà yìí tún fi hàn wá ipe ọlọ́run bá wá ṣe dọ́gba lórí àrọ́lá rẹ̀ ní ìṣedọ́gba èyí tó ṣe àti títóbi ọba náà àwọn àyà wá gíga ọlọ́run ọba pé ọlọ́run ọba ga lókè gbogbo ẹ̀dá rẹ̀ pátá lọ́wà ọga lókè gbogbo ẹ̀dá rẹ̀ lọ́wà ẹ̀yin náà ẹ̀ wò dáadáa ẹ̀dá kù tó yẹ kákó gbogbo wa sọ yẹ kákó lọ́wọ́ ọba tó dá gbogbo nǹkan ńláńlá yìí yẹ nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ lókè rẹ̀ sọ yẹ yẹ ilé alájà kan tìsàlẹ̀ àti tòkè ọ̀hún robi tó fẹ́ máa gbé nínú àwọn ilé yẹn lillahi al-mathalul a'la tọ́lọ́n la pẹ̀jú ètò ọ̀gá jù ṣùgbọ́n kó lè bá a súnmọ́ pọlọ wa màtó wa kọ́lé pẹ̀tẹ́sì yẹn tán ọwọ́ ajókòó àtàwọn ìyàwó rẹ̀ ẹ̀wọ̀n à ń ronú pé bolẹ̀ yóò mú lẹ́nìkan wá ní inú àwọn ìyàwó rẹ̀ pé ẹja mú. ẹ fúláàtì tó wà ń sálẹ̀ bíkọ́sì náà fẹ́ wàhálà máa gùnkè á máa yẹn o làwọn ah, so òkè làwọn ò mú o òkè làmù torí àwọn tí a fún ní háyà fúláàtì kejì yẹn bóun wá wa tí wọ́n máa sùn lókè wa tí wọ́n máa tọ̀ lókè wa àbẹ́ rí bẹ́ẹ̀ tí wọ́n máa gbogbo gàgàgàgà lórí wa tọ́jú ẹ báyẹn àwa la sì nílé bẹ́ẹ̀ ni àbí ẹ máa máa rò ah, tí wọ́n máa wọ́n máa pariwo lókè a máa fẹ́ yin wọ́n yẹ ìwọ́n sì ní bàbá ó lé ìwọ́n sì ní bàbá ó lé kìí ṣe pé látòkè ló ti máa ní ta ló ń pariwo yẹn àmọ́ látòkè láti sàlẹ̀ ta ta ní ń pa wọn. ẹ rí i pé kò yẹ ọ́ ìwọ tó o nílé tó o bá ti ní mọ gbókè gbélẹ̀ kí wọ́n pé ẹnìkan míì lọ́wọ́ á fún lókè máa gbé à ọmọ àti sùsínú pò atáǹpà àtẹ̀dẹ́dẹ́ orí bàbá ńlẹ̀ tẹ̀rù kí wọ́n á nù pé à ọmọdé ni a lè ṣe ẹbẹ́ yẹn náà bí ma <laughs> so tọ́wa tọ́wa yẹ ọlọ́run ọba wa ọba tó dá gbowó bó nǹkan pátákà fà káwa pọ̀ náà àwọn ẹ̀dá ń bẹ lókè rẹ̀ á ta'ala Allahu an ọlọ́run bá gata yọ kọjá ọ gata yọ bẹ́ẹ̀. gíga ọlọ́run olówó kọ́dọ̀ wà olówó zẹ́t wà olówó sífẹ́ wà olówó ẹ̀sìmà ó di mélòó mẹ́rin gíga mẹ́rin ń bẹ fọlọ́ olówó zẹ́t nípa apá ọlọ́run ọlọ́run ga lókè gbogbo ẹ̀dá rẹ̀ tọ́ da ńlọ ọba wà. lókè gbogbo ẹ̀dá rẹ̀ tó dá olówó kọ́dùn nípò ọlọ́run bá lọ ga ju gbogbo lọ pátá ta ló fún gbogbo nǹkan míì nípò Allah olówó fífà ọlọ́run ọba ga níròyìn ìròyìn rẹ̀ òkè gbogbo lọ́wọ́ ẹ rí i pé àwa náà ń gbọ́rọ̀ ọlọ́run ń gbọ́rọ̀ kí ni gbọ́rọ̀ tí alẹ́gbẹ̀ẹ́ gbọ́rọ̀ lọ. tọ́ àwọn náà ríran ọlọ́run àmà ọlọ́run ọba àmà kí làwọn àmà lẹ́gbẹ̀ẹ́ mọ́ ọlọ́ àmà kankan tó yé wa tó torí di eléyìí olówó sífà bákan náà olówó àtìmá láwọn orúkọ àwọn orúkọ ọlọ́run ọba ga kò sí ẹni tí bọ́lọ̀ ń jẹ orúkọ kò sí gbogbo orúkọ dá láyé kò dá lẹ́gbẹ̀ẹ́ orúkọ lọ kò dá lẹ́gbẹ̀ẹ́ orúkọ lọ lẹ́yìn náà olówó àfààlì. àwọn ẹsẹ Ọlọ́run ọba ti ń ṣe ọ̀gá jù ẹni tó bá ní kọ ga kó nu òwúra rẹ̀ wò mọnà kó nu òwúra rẹ̀ wò mẹmórì tọ́lọ́run bá fún wa bó ló ṣe ga tó ọ̀gá àbí ọ̀gá ọ̀gá púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wa nísìnyí tó ti lu ọgbọ̀n ọdún ọ̀ràn tí nǹkan tó ti ṣẹlẹ̀ láti nǹkan bíi ogún ọdún sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni pàápàá tí nǹkan náà bá jẹun tó dùn mọ́ àbó dùn tí máa ń sọ nípa rẹ̀ á dàbí ìgbà tó ti pààna lọ ṣẹlẹ̀ kí ló ṣe tí mẹ́mọ́rì yẹn ò kíráàkì kí ló ṣe tí hard disk rẹ̀ ò bàjẹ́ kí ló ṣe tó ṣe pé àmúnáwó àmúnádé kò mú kí hard disk yẹn kó mẹ́rin Allahu akbar ọlọ́run bá wa ga jama lẹ́yìn náà ọlọ́run bá wa ó fún wa lójú yìí à ń fi ń ríran kọ́lọ̀ mélòó lọ́wọ́ àlójú wa náà rí kọ́lọ̀ mélòó lọ́wọ́ àlójú wa ṣebí funfun àti dúdú náà ni ẹ dákun torí tọ́lọ̀ kí ni nǹkan míì tẹ̀yìn mà tó lè tó lè differentiate kọ́nà bí ojú tọ́lọ̀ wọn bá fún wa yìí kọ́lọ̀ tá a mọ orúkọ rẹ̀ ojú èyí tá a mọ orúkọ rẹ̀ ojú òrì. èyí tí a lè fi wé nǹkan ojú òrì èyí tí a lè fi wé nǹkan ojú òrì tí wọ́n bá wọ́n so igba kọ́lọ̀pọ̀ lópin ìgbà tọkọ̀ọ̀kan rẹ̀ bá ti dá yàtọ̀ ojú òrì kedere ta ló fún alẹ́ léyìí allahu rabbul alamin tó ń torí di eléyìí tó bá wo ara rẹ̀ wò wàá mọ̀ ìpín iṣẹ́ ọlọ́run bá ti ń ṣe ó ti ga jù ó ti ga jù ẹ̀wọ̀n ẹlòmíì nínú wa tóbi. àwọn very huge tọ́lọ́ pé tó nǹkan bá dúró ẹ̀yin náà pé yes giant man ló ń bọ̀ yẹn níbo lọ́wọ́ awúwo sí ẹ̀rí pé láti dodo rẹ̀ títí dórúnkún láti kun rẹ̀ títí dédo ibi tẹ́rù wà nìyẹn torí tó bá dúró lórí kíní tí wọ́n fi ń wọn wíwúwo èèyàn ẹlòmíì á tẹ kíní á kun lọ́rùn débi pé gbogbo nọ́mbà rẹ̀ ó kun yọ̀fẹ̀ já níbi tó wúwo dé ṣùgbọ́n tí ẹ bá wò bó ṣe wúwo tó yun ẹ rí i pé àtẹ́lẹsẹ̀ rẹ̀ ò lọ yóò sì rù báwo la àtẹ́lẹsẹ̀ ṣe lè rù Allah ọlọ́run ọba ló ṣe rọrùn fún bẹ́ẹ̀ tó bá wù ọlọ́run kátẹ́lẹsẹ̀ ọmọ lè rù ṣé ó rù kò ní rù eléyìí fi hàn wá pé ọlọ́run ọba wa ó ṣẹ̀dá wa lọ́nà tó dáa eléyìí tí wọ́n ọba mọ bọ́lọ́run ọba ti ṣe ga tó wọ́n rà rẹ̀ wò kò fi dájọ́ wọ́n tó ń ṣe wò kò fi dájọ́ gbogbo téèyàn ń ṣe ẹ̀dọ́ ọlọ́run náà ni tó bá wá rí téèyàn ṣe tó bá yẹ ọ lẹ́nu títí kìí ṣe ẹni tó ṣe nǹkan yẹn lọ́yẹ kó lọ́yẹ kọ́ ọmọ wa pé ha mo gbà fún yín àbí kọ́ ọmọ gbósùbà fún rárá ọlọ́run ọba tó dá ọ tó dá òun tó fún ní làákàyè àti òye tó fi lè ṣe nǹkan yun kò ló tó fọlá fún eléyìí fi hàn wá pé uluwu al-qadr wa uluwu al-dhat wa uluwu al-sifa wa uluwu al-fi'l wa uluwu al-asma'i was-sifa wa uluwu wa uluwu al gbogbo eléyìí ń bẹ fún Ọlọ́run ọba wa torí di eléyìí báyìí eléyìí fi hàn wá pé Ọlọ́run ọba wa ń kọ́ òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ìlọ́lọ́run ọba wa wà o. eléyìí a sì tún ráǹfààní kan a tún ráǹfààní bákan náà nínú dáka wípé wa ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ni. àǹfààní eléyìí ó ní wípé àga ọlọ́ọ̀lọ́yún ìgbà tí wọ́n ní sẹ́mi kí wọ́n fi arúṣù sí wọ́n fi tì sára kínni bọ̀míìr bọ̀míìr ti ń padà sọ́dọ̀ ọlọ́run ọba pronoun ti ń padà sọ́dọ̀ ọlọ́run wàyàhmìlú arṣẹ́hu ayé wàyàhmìlú arṣẹ́ rahmani fọwọ́kọ́hùn yẹ̀wùmá ìdín tẹ̀mẹ̀níyà màlíkà mẹ́jọ inú òru àgọ́ ọlọ́run ọba sórí ńjọ yẹn arṣẹ́hu àgọ́ ọlọ́run ó dàbí kẹ́ sọ pé alkaabatu baytullah. wípé káàbà ńkọ́ ilé ọlọ́run tọ́ kò dàbí kẹ́ sọ pé yadullahi tọ́lọ́ bá sọ pé yadullahi fawqa aydihim ọwọ́ ọlọ́run ìdọ́fà èyí tó wá níbi arúṣùhù kò dàbí ìdọ́fà èyí tó wá níbi yadullahi àfitì tó wá ń bí kò dàbí àfitì tó wá ń bí kí ni wọn àfitì tó àgọ́ ọlá tí wọ́n fi tì sọ́dọ̀ ọlọ́run pa àgọ́ ọlá ọlọ́run àfi ti ẹ̀dá ni sára ẹlẹ́dàá rẹ̀ àròṣòhó àgọ́ ọlá ọlọ́run ìyẹn ni pé àga ọlá ọlọ́run tọ́lọ̀ wọn bá dá ṣùgbọ́n wọ́n dùn wáàhì ọ̀rọ̀ ọlọ́run àfi ti sífà ni sí ara kíni mọ̀ọ́sọ̀ ìròyìn ni la fi tì sára ẹni tá à ń fi ròyìn ìyẹn ni pé ọwọ́ ọlọ́run ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run nítorí díẹ̀ láì lè fi hàn wá pé arúṣòwò ẹ̀dá ọlọ́ọ̀ni ìgbà tó lọ́wọ́ sọ pé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá ìní ọ̀parí àyàfi ojú ọlọ́ọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àga ọlọ́ọ̀ náà ọ̀parí ni nítorí pọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ làga ọlọ́ọ̀ àga ọlọ́ọ̀ náà àwọn olùmọ̀ sọ pé ń bẹ nínú nǹkan péréte èyí tí ọlọ́run ọba dá yàtọ̀ wípé kò ní parun ọ̀nbẹ nù àwọn nǹkan díẹ̀ èyí tí ọlọ́run ọba wa dá yàtọ̀ wípé ìparun ò ní jẹ́ tiwọn. àgọ́ ọlọ́ọ̀lọ́run ń nù nǹkan tí ò ní parun ṣùgbọ́n ẹ̀dọ̀ ọlọ́run ni àbí ìṣẹ̀dọ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run ni. tán màláìkà tí ń wà gan ọlọ́ọ̀lọ́run àwọn náà kú àwọn ò ní kú wọ́n á kú tí wọ́n á kú kí ni ó gbàgbà ọlọ́run ọba lọ́wọ́ náà ògo ọlọ́run eléyìí túmọ̀ sí pé ọlọ́run bò bùkátà màláìka tẹ́lẹ̀ náà sòṣùgbọ́n wù láti mú wọn sìn látara rúru àga ọlọ́run yẹ́sẹ̀ pé nítorí pé ọlọ́run bá ń bùkátà àwọn pé tí wọ́n bá rú o ajábọ́ torí di eléyìí eléyìí fi hàn wá pé ọlọ́run ọba wa ó ní àgọ́ ọlá àgọ́ ọlá yìí ẹ̀dá ọlọ́run ọba sì ni tọ ẹ̀dá ńlá wa ni o ẹ̀dá ńlá ni nínú àwọn ẹ̀dá ọlọ́run tẹ́ ma pé a sọ nígbà tá à ń sọ nípa ayatul kursi ibi kursi yẹn. ìta tí wọ́n ti torí rẹ̀ pé àyà ni àyàtul kursi tó làgá ọlọ́ọ̀ni ó ọlọ́ọ̀ni àbí aga àga ọlá rẹ̀ ìtìsẹ̀ àga ọlá rẹ̀ àwọn náà sì mà wípé ìtìsẹ̀ àga a máa kéré jọjọ sí títóbi àga ọlọ́wọ́ bá wá ròyìn ìtìsẹ̀ àga ọlá rẹ̀ ó ní wọ́n ṣe wal ju àwọn gbogbo lọ ajẹ́ pé ẹ̀dá ńlá ni làgọ́ ọlọ́ọ̀lọ́ ẹ̀dá ńlá gidigidi làgọ́ ọlọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wọ́n ní ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́ lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ ó dà gẹ́gẹ́ bí ká da àwọn òrùka kéékèèké kan sínú pápá bẹ́ẹ̀ ni wọ́n rí sàgọ́ ọlọ́ọ̀lọ́ ní ti tẹ́ bá mú òkà tẹ́ dá sínú pápá fẹ́ẹ̀rì ẹ̀ lè rí o àbí tẹ́ bá ti fi igi kan sàmì sí pé di igi ńlọ́wà tò wọ́n ní bẹ́ẹ̀ lórí lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ ẹ̀dá ńlá ni kí wọ́n á là wá kí là wá tá a máa fi mú sáṣẹ táwọn ọmọ fi atẹ́gùn sí yẹn láti ọwọ́ wúrà rẹ̀ tí wọ́n máa ní gbogbo ẹlẹ́gbà kékeré ni pé máa fojú yín rí ìwọ ta níwọ̀n tó ṣe pé tí wọ́n bá hán báyìí tí wọ́n bá sọ ọmọ ẹlẹ́wọ̀n ó tù ká ni. so torí pé kí ni ajá mọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba mi tó dáa kí ni ajá mọ́ jẹ̀mọ́ torí ẹ̀ kéèyàn tẹríba fọlọ́n jẹ̀mọ́ ẹnì kún nípa fọlọ́n àfikọ́lọ́n ọba ògá ẹnì kún sì ní jẹ́ pé ń jọra rẹ lójú àfikọ́lọ́n ọba rẹ̀ ńlẹ̀ torí délé ẹja rẹ̀ ra alẹ̀ fọlọ́ tí ẹ̀ bá ti mọ̀ báwọn ẹ̀dá ọlọ́run tó dá ti tóbi sí tí èèyàn wúra rẹ̀ wàláì kéèyàn tẹríba fọlọ́n ni kéèkì ni já mọ́ jẹ̀mọ́ làákàyè lọ́lọ́run fi pọ́n wa lé ẹni tó bá sì lo làákàyè lọ́nà tó dáa ló wúlò fún ẹni títí ẹ bá mu di alágbèrè làákàyè wúlò fún ọlọ́run kò jẹ́ kí làákàyè ó wúlò fún wa. tọ́ àgọ́ ọlọ́run ọba nínú tá a sì tún mọ̀ òun náà ni kó láwọn ẹni tó rù yàtọ̀ sí àwọn aládàádáálẹ̀ àwọn ẹni tó ń lọ́lọ́run ọba ọ̀làgọ́ ọlá kan àwọn tó ní àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ náà níjọba rẹ̀ àwọn sọkúsọ torí de eléyìí <clears throat> eléyìí fi hàn wá pé wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin samaniya àwọn sọkúsọ tán sọ pé ìtumọ̀ arṣù òun náà níjọba ọlọ́run á jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlẹ́kà mẹ́jọ ni ó rújọba ọlọ́run pé ọ̀rọ̀ sọkúsọ kan sọkúsọ ni torí de eléyìí eléyìí fi hàn wá yín pé ẹ jẹ́ kí a gbà fọlọ́run ẹ jẹ́ ká fi tì sọ́dọ̀ ọlọ́run ọba ntí ọlọ́run ọba fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀ ẹ ká máa ròyìn ọlọ́run pẹ̀lú ntí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ eléyìí ò ní dín nǹkan kù fún wa yóò tún lé wa kún ní dáadáa ni a sọ wá dọ̀kan nínú olóríire láyà tàlùkìyàmà ẹ rántí pé àwọn kan ti lọ ṣáájú wa àwọn tó lọ́wọ́ bá jẹ́rìí fún pé èèyàn rè ni wọn àwọn tó ti pé ń bẹ́ẹ̀ nu ẹni tó lọ́wọ́ bá tiẹ̀ ti jẹ́rìí àlùjánnà fún tó ti wáyé látòrí ahán anabi muhammed sallallahu alayhi wa sallam pé wọ́n wà àlùjọ́nà iṣẹ́ táwọn eléyìí ṣe ó kúkú ń bẹ lákọọ́lẹ̀ dáadáa wọn tí wọ́n ṣe á lè rí kà ẹ jẹ́ káwọn náà ká sí wọn jẹ́ mọ̀nà torí káwọn náà lè bá sórí rẹ pẹ̀lú wọn a sì tún ti rí àwọn kan tí wọ́n takò wọ́n tí wọ́n takò anabi sallallahu alayhi wa sallam láyé rẹ̀ tó sì ṣe pé ọlọ́run ọba ó fi wọ́n jófin fún wa ó ṣe wọ́n ló lórí ibú à ń ké à ń kà nípa wọn nínú alukurani títí ó fi di lónìí ní tí wọ́n ṣe hàn sí wa ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi sórí ibú ọ̀pá mẹ́ sí wa ẹ mẹ́tẹ̀ẹ́ agbọ́nà àwọn ilé yẹn nítorí kí n tọ́tọ́ sí wọn mọ̀bà tọ́ sáwa náà lórí ibú ẹ jẹ́ kí a gba ọ̀nà olóríire káwa náà lè bá sóríire gẹ́gẹ́ bí wọ́n ti sóríire ẹ má ká tọ ọ̀nà àwọn olórí ibú torí káwa náà mọ̀bà sórí nítorí wọn bá lé jìnnà síra rẹ̀ ọlọ́run akóso ni pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ètò sàǹfààní jù nínú ẹ̀ ṣiṣẹ́ subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. number one. maaleykum salaam àwọn ẹgbẹ́ ìpè bóyá ọlọ́run ṣe nìkan ló darí bóyá ọ̀kan ló jẹ́ ní ilé àbújá ọ̀gá lè ṣe tó bá yìí ti ṣàlàyé pé ọlọ́run ló làjẹ́ bóyá wá pàṣẹ bóyá pọ̀ mẹ́ tó wọ́n wá pọ̀ sí tó ṣe yẹn tó bẹ́ẹ̀ ní bá wa ṣàlàyé ǹjẹ́ èèyàn máa lè lẹ́tọ̀ àti máa bá rú àwọn bá ọmọ ṣe èèyàn ní àbọ̀mọ̀ èèyàn ní pé ọlọ́run ọba yá wa náà nínú àṣẹ láti ṣe ma àbí ọ̀yà wa ọlọ́run yà wa níwọ̀n bàbá ti ṣe ma ṣùgbọ́n àṣẹ tiwa kìí ṣe absolute kìí ṣe àṣẹ tí ò ní béèrè nínú àṣẹ tọlọ́run ọba ó ní gbogbo àṣẹ ṣùgbọ́n àṣẹ tiwa kìí ṣe gbogbo àṣẹ nítorí pé ẹ̀yin náà ni sáà lè pàṣẹ fọ́mọ wa sáà lè pàṣẹ fún ìyàwó wa. tá a lè pàṣẹ fọmọ ẹ̀kọ́ ọdọ ọ̀dọ̀ wa bẹẹ ni ẹ lè pàṣẹ fún wọn àmọ́ ẹ lè pàṣẹ fún yàwó yàwó ẹ lè pàṣẹ fọmọ ọlọmọ ẹ lè pàṣẹ fẹ́ni tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹlòmíì so tẹ bá wá pàṣẹ fún wọn ọ̀ràn yẹn ni kí wọ́n tẹ̀ láṣẹ yín lópin ìgbà táṣẹ yín ọba ti takùtọ̀ lọ́n tó sì takùtà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́wọ́n bá wa ọ̀pá láṣẹ ibi ká gbọ́rọ̀ sí àwọn aláṣẹ wa lẹ́nu lópin ìgbà táṣẹ wọn ọba ti takùtọ lọhùn tí ó takùtọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti pé kìí sàwọn ni wọn làṣẹ ṣùgbọ́n lọ́wọ́ wọn ọba àyè wọn àwọn náà Ọlọ́run fún wọn láàyè pé kí wọn pàṣẹ ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ máa gbọ́ ẹ tẹ̀lé tọlọ́run anabi sallallahu alayhi wa sallam ẹ sì tẹ̀lé ti àwọn aláṣẹ nínú yín ṣùgbọ́n lópin ìgbà tí wọn bá ti takùtọ lọhùn táṣẹ wọn takùtọ lọhùn wọ́n ní sáà lè bá wọn wí fún ọ̀bá tẹ̀ láṣẹ wa kò sí tó burú mbẹ́ kí ẹ máa pààyàn láṣẹ tí ọ̀bá tẹ̀ láṣẹ rẹ̀ èèyàn lè bá wí ẹ rí ìyàwó yín tí ọba pa láṣẹ tí ọba gbọ́ ẹ kìlọ̀ fún kò gbọ́ ẹ sá fún níbùsùn kò gbọ́ tọ̀ ọlọ́run ní kò burúkú ẹ̀ nà àmẹ́ ẹ̀ nà ní nínú tí ò ní dá léegun tí ò ní sínú pàǹdà pàṣẹ rẹ̀ ní la.

Amụ àmúmọ̀ yìí pé àǹfààní tòun na le ń jàkùn tòun náà ní nínà tẹ́ màná. bákan náà ọmọ ẹ̀kọ́ sẹ́yìn tẹ́ bá pa láṣẹ tí ò bá tẹ̀ láṣẹ yín kò burúkú ẹ bá wí. gẹ́gẹ́ aleyhi salam gbàtọ́ wá wá sọ́dọ̀ anabi sallallahu fún anabi sallallahu alaihi anabi anabi kí kí n kà so gbogbo gba ti màlẹ́kà ba sọ fún anabi wa sallallahu alayhi wa sallam pé kọ́ka sanabi sallallahu alayhi wa sallam tó bá ti ní ma anabi kọ́ọ̀rẹ̀ èmi àwọn ọmọ wíkà màlẹ́kà jibril máa ń fún máa ń fún anabi mara ní funfun gidigidi débi pé anabi sallallahu alayhi wa sallam gbogbo ara ó ti rẹ̀ so àwọn olùmọ̀ọ́mú ń bẹ̀rẹ̀ pé kò burú fáfáà. àbọ̀gà tó kọ́ yẹn sẹ́ kó ṣèbáwí fún yẹn tí yẹn bá jẹ́ pé èèyàn bá gbọ́rọ̀ so wọ́n sì ní tọ́ọ̀bù àná kọ́ ọmọ àná ju mẹ́ta lọ orúkọ mẹ́ta ni màlẹ́kà Jibril fún ànábì sallallahu alaihi wasallam mara so ọ̀dọ̀ bó jẹ́. aleykum salaam number two aleykum salaam. kìí ṣe sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ńgbà tó lọ ń sọ pé. mo rò pé ìwà lọ́sẹ̀ tó kọjá a ti dáhùn rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n ń tanra wọn jẹ ni ìgbà táwọn sọ kọ́ lọ́n ta wọ́n sinmi ọlọ́run wò ìgbà tó pé yẹn làwọn ń sìn àwọn ọ̀mọ́ lọ́run ẹni tí ò bá sì mọ́ lọ́run àìlẹ́kọ̀ọ́ máa ṣe débi pé ntí èsì tọ́lọ́run yóò máa fi lọ́lọ́ ọlọ́run ọba àwọn onírẹ̀ ọlọ́run ọba àwọn onírẹ̀ subhanallah ọlọ́run ọba kìí sọba tí máa rẹ̀ ọba ti sọ kó ń dá sọ́nà àtìlẹ̀ láàrin mẹ́fà kò sí rẹ̀ òun ní ká gbàgbọ́ ni àbó purọ́ kan lẹ́yìn náà purọ́ làwọn ẹ̀rí pé jọ́ọ̀sẹ̀ làwọn sọ ọba sì bẹ̀rẹ̀ sí ní dá sọ́nà gbogbo àwọn ẹ̀dá yòókù láti jọ́ọ̀sẹ̀ lọ parí jimá ìjọ wo lọ keje ìjọ sátidé ìjọ làwọn ń sinmi lẹ́yìn náà a sì tún sọ lọ́sẹ̀ tó kọjá ẹ̀lọ́ọ̀rẹ́ ọlọ́run ti yín ọlọ́run ọba òdodo kì í rẹ̀ ẹ̀lọ́ọ̀rẹ́ ẹ̀yin wá ń bá a sinmi pé bá abọ́ bá bàbá ìwọ ń bá a sinmi kí mú ẹgbàá bàbá ń sùn wọn ló ń nù wọn ló ń jẹ ni ọ̀jẹ̀gba mẹ́ta ọ̀hún tó yẹ kó ọ̀dọ̀ pé nzọ́nbí sẹ́jà ọ̀lẹ́ burúkú náà tírì ẹ bẹ ìṣàlàyé nípa àga tó bàjẹ́ yọ̀rọ̀ àgbègbè mi ò àlàyé ẹ̀ ó ṣe dáadáa tó ẹ bẹ̀ yọlá kínní tá tọrọ kan lọ́dọ̀ náà pẹ̀lú ìwé àga yẹn ti tóbi tó torí pé àfẹ́ nǹkan tó jẹ́ kó tó tóbi sí nǹkan yẹn lẹ́yìn ọlọ́ ẹjọ́ àbúrò ìbéèrè ìtókù tẹ̀lé ni pé nípa àwọn tó máa ń pèèyàn pé kí wọ́n bá wọn ṣàdúrà nìyẹn tó jẹ́ pé àwọn afá máa ń lọ fún àdẹ̀ka kùrán àwọn kan sọ pé kínní yẹn pẹ́ẹ́lí wà fún àwọn kan sọ pé kò fẹ́ẹ́ fún wọn mo lè fẹ́ jẹ́ kí ẹ bá wa pọ̀ báwọn. alhamdulilayi ìgbàtẹ́ sọ pé àgàn ọlọ́run ọba kẹ́ bá tẹ́rì kà ipò tóbi ẹ̀dá tó tóbi gan-an ní kẹ́bí sọ àánú súnà sallallahu alaihi wasallam. sáà wá lè fi bó ti ṣe tóbi tó yìí máa bẹ̀ lọ ìwọ ọlọ́run á fi àgọ́ ọlá rẹ̀ ọ́ kọ́tọ́ iná lọ́fà la fi ń ṣe àlàyé pé àrùsù hù àgọ́ ọlá àfi tìyí àfi tìẹ̀ dání sára ẹlẹ́dàá rẹ̀ kò sì tán ká fi ẹ̀dá fi ti àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run látara níta fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run tàbí òye wa a gbọ́dọ̀ fẹ̀dọ̀ ọlọ́run ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n a lè fi ìròyìn ọlọ́run ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run tàbí òye wa tó bá yẹ pé ròyìn ọlọ́run ìlàgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ni a lè fi ṣàtẹ̀gùn yíwọ ọlọ́run a fi àgọ́ láàrẹ̀ bẹ̀ ọ́ kò bá jẹ́ súnà àmọ́ ńgbà tó pé dán ọlọ́ọ̀ ni kò tọ́ ká fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́ gẹ́gẹ́ bí o ṣe tọ́ kó o pé mo fi bàbá mi bẹ̀ ọ́ exactly gẹ́gẹ́ bí o ṣe tọ́ kó o ní mo fọjọ́ òní bẹ̀ ọ́ kò tọ́ bẹ́ẹ̀ náà ni kò tọ́ kó o pé mo fàgọ́ ọlọ́ọ̀lọ́hún mo fi bẹ̀ lọ torí pé dán ọlọ́ọ̀ ni a kì í fẹ̀dọ̀ ọlọ́ọ̀ bá ṣe àtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ <coughs> ṣùgbọ́n o lè sọ pé أسألك يا الله يا رب العرش العظيم mọ̀ ń bẹ̀ wọ́lọ́n ìwọ ọba alágọ̀ ọ̀lànlá sọ yé wa kìí ṣe pé mọ̀ ń fàgọ̀ ọ̀lànlá rẹ bẹ̀ ọ́ ìwọ ọba alágọ̀ ọ̀lànlá so ẹ lè bẹ̀ lọ́wọ́n ọba bẹ́ẹ̀ tọ́ lẹ́yìn lẹ́yìn ẹ wá ní àwọn èèyàn àwọn kan sọ kọ́ da kẹ́pa àwọn èèyàn kan wá ní sókè alukurani àwọn kan ní kọ̀ da àkọ́kọ́ ni pé gbogbo níta bá ti fẹ́ ṣe láyé ìbáyìí ká tó ṣe ká máa wádìí kò sì sí táwọn èèyàn máa ṣe láyé àtẹ́tọ́dà àtẹ́tọ́dà gbogbo níta bá ká mọ́ di ọ̀kan náà ẹ̀ àtẹ́tí ń ṣètọ́dà àtẹ́tí ń ṣètọ́dà kò sẹ́ni tí ò ní rí nǹkan kan wí eléyìí ọmẹ́rìí wa tọ́ náà wa ṣùgbọ́n ẹni tí ń kí ń tọ́ da lẹ́yìn pẹ̀lú ẹ̀rí ní tó bá mú wá lẹ́rìí àmẹ́ni tí ń ké tí ọ̀dà lẹ́yìn pẹ̀lú ẹ̀rí ntí máa mú wá lẹ́rìí yẹn kí làwọn ń pè ìṣojú ìṣojú torí di eléyìí ẹni tó bá sọ yìí pé wọ́n pè yín kẹ́ ẹ lọ́ máa sókè kúránì báyẹn àbí kẹ́ ẹ lọ́ máa báwọn èèyàn ṣàdúrà báyẹn kẹ́ ẹ máa gbowó oṣù àbí kẹ́ ẹ máa gbowó àdúrà wípé ìlànà ni òní rẹ́ẹ̀rí mú wá lórí rẹ̀ náà kúránì àbí súnà títí tá kò sẹ́ẹ̀rì fún un àbí òye wa gbogbo àwọn ẹ̀rí tí wọ́n máa ń dìmú lórí eléyìí wọn ò tọ́ka sí àmọ́ mẹ́rin kan wá níbi tó lọ́n ti nítọ̀ ẹ lọ́ọ́ bá sókè kúránì o ẹ lọ́ọ́ bá sàdúrà kẹgbowó ẹ bá ké yàsín ogójì o ẹ bá ké lè láfídà láìlú o sọ́wà ẹnìkan wà sọ pé kò sì sí ètò sọ pé kí wọ́n máa lọ àyẹ̀wò ẹ̀kọ́. <laughs> ẹ̀yàn wa dà wí pé ẹ̀sìn ẹ̀sìn al-aslu fihi at-tawaqquf níta máa pè lẹ́sìn ìpìlẹ̀ rẹ̀ ní ká dúró a gbọ́dọ̀ tẹ̀síwájú àti gbọ́dọ̀ fà sẹ́yìn títí tẹ̀rí ó fi sọ pé lọ àbí má lọ àbí òye wa ààrẹ rí tó sọ pé ká lọ ìwọ tó wá sọ ìpìlọ̀ yẹn hatu burhanakum in kuntum sadiqin ẹ̀mẹ́rì wa so ṣùgbọ́n alhamdulillah òótọ́ ti fojú hàn ìbàjẹ́ náà sì fojú hàn gbogbo ẹni tí ń ṣe kò sẹ́nìkan tó sọ pé ànábì ṣe nù wọn kò sí àwọn náà fúnra wọn sọ pé tọ́ báwọn ṣe máa nù àti pé ní táwọn ń jẹnu ń tàwọn ṣùgbọ́n bá dàbí ẹsẹ̀ kọ́ lọ́n forí jà wọn àbí òye wa sọ ma pé tòótọ́ bá sì ti hàn kí ló tún sẹ́kù tọ́ ọ bó ṣe jẹ lọ́ba fọ́ àrí kò sọ. nígbà tó ṣe ọ̀rọ̀ bó la ṣe tún aṣọ pé àgọ́ ọlọ́run lọ kọ́kọ́ da bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rí wà lórí eléyàn náà ni ẹ̀rí méjì takora wọn ǹjẹ́ wàá béèrè ni pé bó la ṣe so wọ́n pọ̀ a sọ pé ntọ́nà wọn bá kọ́ dá nínú gbogbo àwọn ẹ̀dá tó dá lẹ́yìn àgọ́ la rẹ̀ wọn náà ní gègé sọ́takùnrin àwọn nìsín sọ́takùnrin àwọn náà five àyíkú sọ̀rọ̀. àmọ́ tí wọ́n sọ pé gègé <laughs> irú gègé wo ṣé irú gègé tiwa ti ń kiri máa tán ni kìí ṣe o ọlọ́run bó ṣe wa.

wọ́n ní ìgbà tá a lè fi ẹ̀dá a gbọ́dọ̀ fẹ̀dá ọlọ́run kan a fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run fóun ló ti wá tọ́ wípé ká fi ṣe dáadáa tá a ti ṣe ṣàtẹ̀gùn síwájú ọlọ́run nígbà tá a ti sọ pé ọlọ́run dá wa ó tún dá tẹ̀ wa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ wàláhu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín àti tẹ̀sẹ̀ níṣẹ́ ìbéèrè yẹn ẹni tó béèrè lákàrẹ̀ pé púpọ̀ so wípé kọ̀tọ́ kọ́lọ̀ ń dé kíra ka gbogbo wa náà pé tọ̀ wípé ìgbà tí ọ̀tọ̀ ká fi ẹ̀dá ọlọ́run ọba ká fi kàtẹ̀gùn síwájú ọlọ́run kí ló wá dé tá a fi lè fi iṣẹ́ wa ṣàtẹ̀gùn síwájú ọlọ́run nígbà tó ti kọ́lọ̀ náà lọ́ọ́ dá sẹ́ẹ̀ wa bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lọ́ọ́ dá gbogbo ẹ̀ ṣùgbọ́n àwa àti iṣẹ́ wa ṣé nǹkan kan náà ni wa ẹ dáhùn naam ọ̀dà táwa lè dá dúró àbá lè dá dúró ṣé èèyàn lè dá dúró àbí ò lè dá dúró ṣé ìsẹ́yìn lè dá dúró tí ọba sẹ́yìn tọ̀ kí wọ́n á ní sẹ́ ìròyìn ni àbí tá ròyìn ẹ dáhùn ìròyìn ni torí pé ìròyìn kì í dá dúró ìròyìn bùkátà ní tí wọ́n fẹ̀yìntì kó tó lè dá dúró ẹ̀dá ọlọ́run ọba ni àwa àti iṣẹ́ wa ṣùgbọ́n iṣẹ́ wa bó ti ṣe jẹ́ ẹ̀dá ọlọ́run táwa la ṣe àwa hù níwà àwa la ṣe níṣẹ́ àbí èsì àwa la hù níwà kì í ṣe àwa la ṣe níṣẹ́ àmọ́ ọlọ́run ọba ló ṣe kí ni lọ́sẹ̀ rẹ̀. tó bá jẹ́ pé àwa la hù níwà àwa la ṣẹ́ńṣẹ́ ṣé akàmọ́ọ́mọ́ hù níwà ni àmọ́ọ́mọ́ ṣẹ́ńṣẹ́ ni àbá àtẹ̀sà rẹ̀ àtẹ̀sà rẹ̀ nítorí pé ńgbà tó jẹun tó bá wù ọ́ ò lè má jẹun ìgbà tó mú mi tó bá wù ọ́ ò lè má mú mi ìgbà tó ti pé wọ́n lọ ṣẹ̀ṣà rẹ̀ ó ṣeéṣe kọ́ ọ̀tara rẹ̀ jìyà ó sì ṣeéṣe kọ́ ọ̀tara rẹ̀ jẹ̀gbádùn àbí bẹ́ẹ̀ kọ́ ni. ìlọ́fà ló fi jẹ́ pé ó se ọ̀tara rẹ̀ wà lìjánà ó ṣiṣẹ́ ọ̀tara rẹ̀ wọ́ná. tó bá jẹ́ pé ẹ̀dọ́ ọlọ́run ọba bá ní ní ẹ̀dá tó ṣe pé gan ọ̀ nínú ṣíṣe rẹ̀ kí ló dé tọ́lọ̀ ó tún àjọ lórí ṣe zìnà ṣe bọ́lọ̀ wa ọlọ́run ló ìwọ ọlọ́run ló dá ìwọ ló ṣẹ̀ṣà rẹ̀ ìwọ ló select yẹ torí ẹ̀ ló fi jẹ́ pé selection tó wà ń bẹ̀ yẹn tí iṣẹ́ tó ṣe bá dáa ìsìláàmù gbà yìí pé kó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ selection tó wà ń bẹ̀ ó fi hàn pé títẹ́ tó ṣe bá dáa kò o fi ṣàtẹ̀gùn síwájú ọlọ nítorí sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ sọ fún wa nípa èèyàn mẹ́ta tí ń rìnrìn àjò tí wọ́n ṣubú sínú kòtò àbí tí wọ́n bọ́ sínú kòtò wípé àwọn sùn bẹ́ẹ̀ sílẹ̀ ó fi mọ́ nígbà tí wọ́n bọ́ sínú kòtò náà àpáta yìí báyìí inú kòtò wọn wà ní àpáta kan bá wá bò wọ́n mọ́ bẹ́ẹ̀ sèèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wojú ara wọn kí ló ń ṣe tọ́lọ́ bó fi là wá bí tá a wà yìí ẹnìkan ni wọ́n bá sọ pé kò sí ní tá a ṣe ju pé kíkálukú ọ̀sọ́ sẹ́ẹ̀rí tó ṣe lọ síwájú ọlọ́run ká tó báyìí oníkálukú sọ dáadáa tó ṣe tí kálukú bá ti sọ tiẹ̀ tán yóò ní wọ́n lọ tó bá ṣe pé torí tiẹ̀ ni mo ṣe ṣe tí ò jẹ́ nítorí ẹlòmíì ìwọ ọlọ́run ọba yọ wá nínú ìpọ́njú yìí àpàtà sì fi díẹ̀ ẹnìkejì náà sọ tiẹ̀ tó bá ṣe pé torí ìwọ ọlọ́run ọba mo ṣe ṣe yọ wá nínú ìpọ́njú yìí àpàtà tó sì díẹ̀ lọ́nà tí ò lè gbà wọ́n jáde gbàtẹ́nìkẹta náà sọ tiẹ̀ ọlọ́run tó bá ṣe pé torí tiẹ̀ mo ṣe ṣe tí yóò jẹ́ nítorí tẹlomi ọlọ́wọ́ bá yọ wánú pọ́njú yìí àpáta sí lọ́sẹ̀ tó gbogbo wọn tó jáde. eléyìí ló mú àmọ́ yín pé ẹ lè fi dáadáa tẹ́ ẹ ṣe ṣàtẹ̀gùn síwájú ọlọ àmọ́ àlẹ́rìí tó sọ pé kẹ́ ẹ fi ẹ̀dá èèyàn kan ṣàtẹ̀gùn síwájú ọlọ. sọ yẹ wa hadith kan wà tí wọ́n ní hadith al-a'ma hadith afọ́jú hadith yẹn nínú àwọn ẹni tó nímọ̀ nínú àwọn ẹni tó ń ṣe bídíà làwọn máa fi sẹ́ẹ̀rì torí kí ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe bídíà olódò tún ni wọn àwọn tó nímọ̀ náà ti ń ṣe bídíà àdéjẹ làwọn máa fi ń sẹ́ẹ̀rì nípa afọ́jú kan wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn wá ní káyọ̀ bí ọbọ̀ nbẹ lọ kó náà tiẹ̀ fẹ́ rí báyìí ṣe rí òun fẹ́ máa ríran anabi ni kò ṣe sùúrù ọ̀sá ni àlọ́ òun fẹ́ ráyè tọ̀ wọn ni lànàbí wa sọ fún pé kọ́ máa ṣàdúrà báyìí pé Allahumma inni برسولك محمد برسولك محمد صلى الله عليه وسلم kíkẹ́ wọ ọlọ́run mò ń muhammadu bíọ̀ àbí èsì ìfìyàn sàtẹ́gùn ìfìyàn sàtẹ́gùn àkọ́kọ́ èsì àdé ìfìyàn ọ̀pọ̀ wọ́n ti tó rẹ̀ àmọ́ ní ní as'aluka ahan àkọ́kọ́ àdìsí yẹn ìyapọ̀ ẹnu wa pípọ̀ lórí ẹ̀ tó fẹsẹ̀ rin lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ èyí tó pọ̀ dunu àwọn olùmọ́ni kò fẹsẹ̀ rin lẹ̀ sáàdì tí ọba sì fẹsẹ̀ rin lẹ̀ ṣé ó tún nídìí ká tún máa bọ́ agbádá pa fẹsẹ̀ láyé kò bùkátà ọ̀dà tábà sọ́kọ́ fẹsẹ̀ rin lẹ̀ kí ni dáhùn rẹ̀ wọ́n ní anábì sallallahu alaihi wasallam ó sọ fọ́kùnrin yẹn pé kó tẹ́wọ́ kó máa ṣàdúrà bóun bá ṣe ń ṣe kọ́tẹ́wọ́ kọ́ máa ṣàdúrà ìbò ń bá ń ìyẹn ni pé as'aluka bi rasulika muhammadin sallallahu alayhi wa sallam ìyẹn ni pé mò ń bẹ̀ wọ ọlọ́run pẹ̀lú àdúrà ànábì rẹ mò ń wọ rẹ ń fún mi. wọ́n ní tùmọ̀ rẹ̀ ní bá fẹsẹ̀ ń pé àwọn náà

wọn ní tí wọn ti dárúkọ abu lahab abu jahal firaun kásán pé la'natullahi alayhi wọn ní sẹ́ńbẹ́ nù lànà àwọn ọmọ pọ̀ wà nù lànà àwọn ọmọ pọ̀ wà nù lànà pé tí wọn ti dárúkọ wọn ká pé la'anahullah àmọ́ náà lọ́ọ́ fà ló ti jẹ́ pé ayé inú tíra tó máa dákọ̀ firaun náà wọn ní la'anahullah ayé rí inú tíra ayé inú àwọn tíra táwọn olùmọ̀ ń kọ́ ọlọ́run ti làánà rẹ̀ tẹ́lẹ̀ náà àbí òye wa ó sì ti parun annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya lóru àti lọ́sàn iná ni wọ́n fi ń ra àwọn ará àwọn èèyàn Fir'auna lára wa yawma taqumu as-sa'ah wa yawma taqumu as-sa'atu adkhilu ala Fir'auna ashadda al-'adhab tó bá ti jọ gbẹndà al-qiyamah lọ́wọ́ àni lọ sọ wọn sínú ná ìyà tó le koko torí délé àmọ́ kọ́ wà nù lànà pé wọ́n ti ń dárúkọ abu lahab abu jahal la'anahullah la'anahullah ah àmọ́ bẹ́ẹ̀. lẹ́yìn náà kò sí nínú kínní ọkàn lè jẹ́ pé ńgbà míì bóyá ń kọ̀wé máa tó bá kọ́ dórí pé kínní bóyá Fir'auna sọ̀rọ̀ kan tí ò wúlò ana rabbukumul a'la ẹ pé wa qala Fir'aun akhzahullah lápèjúwe gbàtẹ́ ń kọ̀wé lọ ẹ sọ pé Fir'auna akhzahullah ọlọ́run kò dójú tì ọ sọ pé ana rabbukumul a'la ẹ fi lẹ́yìn sínú bracket àmọ́ kò ànijẹ́ gbogbo gbà la'anahullah la'anahullah kódà débi pé ọ wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé tẹ́ bá dárúkọ ṣetán tẹ́ bá sọ pé la'anahullah inú rẹ̀ ó tún máa dùn ní pé yẹ́s ohun ọ̀gá làánà nì <laughs> àmọ́ kí lẹ́yìn sọ a'udhu billahi minash shaitani rajim tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ a fìtínà bá so àwọn ọmọ pọ̀ wà nù lànà dípò pé ẹnìkan á sọ pé má ní ilẹ̀ nígbà tí wọ́n dá ẹ sọ pé lánàá wà ìgbà tó sọ pé kíní kan aslan huwa mal'un tó yé wa ọlọ́run ti lánàá rẹ̀ sẹ́yìn òbúkátà kíkẹ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé lánàá wà náà nàmbà sẹ́fẹ̀n. ṣé pé ẹnìkan ti ṣe táyà máa mú àwọn wá ń kàn dá lójú pé omi ti dé yọ já àrùn yẹn lẹ́ẹ̀kan náà torí ìrùn yẹn ṣe ìrùn máa yọ lọ sàlù aláyọ abẹ́rẹ́ rẹ̀ torí pé tẹ̀yẹ́mù ọjọ́ ìmọ̀ra lópin ìgbà tí o bá sómi fẹ́ni tó ṣe pa ìsómi ló mu ṣe tẹ̀yẹ́mù tómi bá ti dé bàtọ̀ láti tẹ̀yẹ́mù tẹ̀yẹ́mù mu bàjẹ́ o gbọ́dọ̀ lọ tún tẹ̀yẹ́mù ṣe àfi tó bá ti kó ti kírun tán tó bá ti kírun tán kó tó rómi ìyàpẹ̀ tún wà láàrin àwọn olùmọ̀ pé tí ọlọ tún àlọ ọlọ sàlọ àlọ tún rún kí ni àbí tó ti kí ti tó tó bá ti kírun tán ètò ọkàn wa balẹ̀ sí ni pé ọlọ́run gbà àmọ́ tó bá wà lórí irun ó gbọ́dọ̀ jarun kódà tó bá sàtáyà parí lọ́tọ̀ fẹ́ sálámà ó jarun yẹn wọ́n á lọ àmọ́ tó bá dájú ni o now number eight. ṣáájú ọkùnrin

ẹkìtì nínú ilé bí aago kan kọjá kọ́tà aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá gbàtẹ́ bá tún kí tán kẹtún alọ mọ́sálásí kẹ lọ bá wọn kí tiwọn náà <laughs> naam nàmbà náì eléyìí wà nù súnà nàbì sallallahu alaihi wasallam nínú àdéhìí Abi àtàwọn míì nínú àwọn sàbí ẹbí sọ wọn nù Sahih Muslim àtàwọn tíra míì ike báwo ló ti ṣe lásìkò yẹn bá dé àsìkò táwọn aṣíwájú yẹn mọ Ọlọ́run lára ó ní ra anabi sọlá àṣìlá ṣàlàyé fún mi bó ni màá ṣe anabi ní kìtì ẹnu lé tó bá ti kí inú lé tán kọ́ wá jáde kó tún lọ bá àwọn kìtì wọn náà tàlá kọ́kọ́ jọ ọ̀ràn yẹn fún ẹlẹ́kejì ajẹ́nà fìlà náà nọmba nine wa aleykum salaam. bẹ́ẹ̀ mi ni pé tí wọ́n fẹ́ yan ṣọlátù eh, ẹ̀gbẹ́ ni pé ọgbà àwọn ààyè ibi tí wọ́n máa ti jókòó yẹn ṣé a máa ṣe àtàyà ń bẹ àti pé ṣé lẹ́yìn ìjàmbá parí àwọn àṣà a bá sọ pé àwa gba sọláàtù tẹ̀síbíì ẹ̀sẹ̀ pé béèrè gbogbo wa ti gbà wípé wà kò sí nítorí pé ẹ̀rí tó mú wa kò fẹsẹ̀ ẹ̀rí tó mú rahimahullah àti gbogbo àwọn imam àti imam abu hanifa àti imam shafi rahimahullah wọn kódà kan sheikhul islam ibn taymiyyah rahimahullah azọ pé bal huwa kadhib onírọ́ọ̀nì lẹ́yìn náà tí bá tún sọ̀láàtù tasbih ó tún tako fundamental principle of sọ̀láàt torí pé irun tí wọ́n ní kẹ́kí ẹ̀rì fún wọn ní kẹ́ka iye súrà báyìí súrà báyìí lẹ́ẹ̀mélòó àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rì gbogbo àwọn kan tó wà mí ó tako principle ìhìn torí délé kó sọ̀láàtù tasbih náà maaleykum salaam. àwọn àfáà tí wọ́n máa àdéhùn tí mo ti máa sábà rí tẹ̀ àdéhùn tó bá dé ti sọmọ ní orúkọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló máa ń gbà gba owó ẹ pé gbàmíà ọ̀nà mẹ́rin ẹ wọ́n jà máa sọ pé owó kan ilé ilé ìwé ọ̀rọ̀ ilé tí wọ́n fẹ́ béèrè pé báwo ni ọ̀sẹ̀ àdàtúnra ṣe máa ń ṣe ilé tí pé ṣé wọ́n tún máa ń gba owó jọ yẹn àti pé àwọn ọ̀dọ́ máa tó owó tó máa ń gbà fún báyìí máa ń gbà. alhamdulilayi gbogbo eléyẹn gbogbo eléyẹn àwọn kankan ní creativity ni sọ àwọn èèyàn fi ń rówó ó dájú pé kìí anabi so because eh, láyé anabi sallallahu anabi sọlọ fún wa kẹ́álì ó kù sọ wọn tó fẹ́ tẹ̀lé islam wà very very easy so ṣùgbọ́n àwọn aláṣọ di very very difficult so anabi fi hàn pé bàbá ọmọ yóò sọ lórúkọ àmì ìtúpọ̀jù nínú súnà ni kò ṣe sùúrù díjọ́ keje nísìyàwó rẹ lè bímọ nísìkò ìsìkòtò ọkọ rẹ ni síkẹ̀ náà kò sí ní tó sẹ́kù mọ́ tó bá ń sì wọ́ ọ lè dúró díjọ́ keje ìjọ́ keje yẹn ká dúró díjọ́ keje lọ́pọ̀jù nínú súnà ìwọ náà sọmọ rẹ lórúkọ kì í ṣe pé ẹnìkan náà àbọ̀ gborúkọ rẹ jáde bíi rẹ́díò nàìjíríà so nítorí de eléyìí eléyìí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ tọ́ba wa sọ orúkọ ọmọ rẹ tó tún sanwó fúnra rẹ ni tẹ́ẹ̀fì wa ń béèrè pé owó lọ́nà mẹ́rin owó lọ́nà márùn ìwọ lọ́wọ́ sùn kọ ọmọ rẹ pé tọ̀ nígbà táwọn èèyàn bá dé pé tọ̀ ẹ kó kó sọ gbogbo pé a ti kútúbà a ti kíní gbogbo eléyẹn ọ̀nà ìjẹ náà gbogbo ẹ̀ òye wa owó kọ́ ọmọ ọmọ gbogbo ẹ̀ ọ̀nà ìjẹ náà gbogbo ẹ̀ wọ́n hà ṣùgbọ́n o ẹ̀rí tí wọ́n mú wa so nínú tíra yẹn àfa àdámọ̀ wa ń wá ẹ̀rí fún irú àwọn tí wọ́n lọ sọmọ lórúkọ yẹn so torí pé ńgbà mi táfa àdámọ̀ bá kọ tíra mi wọ́n máa try láti support wọn pé àwọn oníṣẹ́ wọn ò sì lẹ́ni tí fún wọn lówó torí ẹ ẹ má pé tí wọ́n ṣe ọ̀dà so nínú tíra yẹn àfa àdámọ̀ wa ni ẹ wípé ṣèbí ńgbà tí àwọn sàbẹ ọwánu súnà pé ẹnìkan bí ma ọgbọmọ lọ bá anabi sallallahu alaihi wasallam anabi bá wọn sọ lórúkọ wípé rí àwọn àfa náà nù táwọn afáàná fi lọ bá yín sọmọ lórúkọ àbí òye wa so lẹ́yìn náà ẹ̀yìn ó pé tèmi wọn gbọ́mọ lọ bá nàbì ni tọ̀ wípé tèmi èèyàn lọ́sàgbè lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ bá sírò eléyìn plus anabi wọ́n di mélòó wọ́n di méjì tọ̀ àlèsínà ní fama yazidu jamaa èèyàn méjì àbójú méjì lọ jamaa nù àbí èsì jamaa èèyàn táwọn náà bá péjọ tá a pọ̀ tá a sọmọ lórúkọ kí ló burú mbẹ́ tó yé wa. tó ṣùgbọ́n kò sẹ́rì mbẹ́ torí agbọ́mọ lọ báyàn ọ yàtọ̀ sípa gbéra wa lọ bọ́mọ ọ yàtọ̀ àbí ọ yàtọ̀ tọ̀ ẹlẹ́ẹ̀kejì ohun ni pé wọ́n gbọ́mọ lọ bá nàbì kò túmọ̀ sí pé wọ́n lè gbọ́mọ wá bá wà fà nítorí bá nàbì lòun kí ni wọ́n àfà ọwọ́ nígbà àwọn wọ́n á sọ fún ọ pé ó sì dájú pé ànábì bá arákùn wọn bá arákùn fíì ẹni alibarika ni tọ́lọ́ wọn bá fún la alibarika ìwọ ńkọ́ tọ́ dájú náà à ń bẹ lọ ṣé à fi à ń bẹ lọ wé ọ dájú ọ yíyàtọ̀ so lẹ́yìn náà ìgbà tó ti fẹ́yìn gbéra yín wá ẹ̀fẹ́ wa bá wọn sọmọ lórúkọ ni ọ yàtọ̀ sí. Si, wọn gbọ ọmọ lọ́ba àná torí ẹ̀ kò lẹ́yìn náà Abubakar radiyallahu anhu èèyàn mélòó ló gbọ́ ọmọ lọ́bọ̀ o àbí òye wa torí ẹ̀ ló fi jẹ́ pé illatun qasira ìyẹn ni kí tó mú ọ̀dọ̀ kò sí lọ́dọ̀ ẹ Abubakar bó ti lọ́lá tó ọmọ sọ bó ti lọ́lá tó Uthman Ali radiyallahu anhum jami'an báwọn náà ti lọ́la tó tẹ́lọ́gbọ́n lọ báwọn pé bá a sọ lórúkọ yi wa báwọn aṣáájú wa ti bọ́ Islam yìí làánà yìí ká gbọ́ yìí. yi tu túmọ̀ sí mo fẹ́ bá sọmọ lórúkọ bídí a me bi ma ìgbà tẹ ti pa ẹyọ kan fóbìnrin tọ ọwọ́ àwò yín ibi ẹ fẹ́ àwọn èèyàn lẹnu jọ ọ jẹun tọ gbàgbára rẹ bá àbí òye wa láyò kẹlẹ fún wa fún ẹsẹn ìlàwọ èèyàn méjì lágbára rẹ ká èèyàn lágbára rẹ ká èèyàn lágbára rẹ ká èèyàn lágbára rẹ ká àbí òye tọ eléyìí. kí náà rí eléyìí náà pa alẹ́ sí oúnjẹ kápá àwọn èèyàn wá jẹ nípa àbímọ ẹ̀rí rẹ̀ onáàládé ìsì tó wá tó fẹsẹ̀ rinlẹ̀ tánàbí sallallahu alaihi wasallam ní idha du'itum ila al-walimati fa ajibu sọ́mà pé yín wá síbi oúnjẹ àṣejẹ ẹ dáhùn àwọn sábẹ́ bíi anábì sallallahu alaihi wasallam léèrè pé al-ursu ya Rasulullah oúnjẹ tí wọ́n sè nítorí pé wọ́n ń ṣègbéyàwó ilé anabi sallallahu alayhi wa sallam am ghayruhu anabi ni al-ursu wa ghayruhu ìgbéyàwó àtòmí. torí ẹni imaam ibn abdulbar rahimahullah nínú tíra àwọn at-tamhid sharh al-muwatta wọn ní nítorí ẹ̀ tó máa pè yàn tí wọ́n ti oúnjẹ nítorí kí wọ́n bí ma wá jẹun tó o bá kọ̀ tó o lọ faqad asayta abal qasim ọ̀sẹ̀ anabi sallallahu alayhi wa sallam lè fi hàn á pé ó ní aslu nínú ṣẹ̀ríà torí ẹ̀ ló ti wá nu adabul mufrad ti imaamu bukhari rahimahullah ọ̀kan náà sàbẹ̀ bímọ ó sì ló ń pe àwọn sàbẹ̀ ẹgbẹ́ òun kọ́ wá jẹun wọ́n sì wá jẹun lọ́dọ̀ rẹ̀ kí ẹ ti pé a bá sọ ọmọ ló kọ́ ọ ẹ wá jẹun tó ọwọ́ á ní kí wọ́n bò sàdúrà fọmọ ìnà àwọn sàbẹ̀ ah, wọn ni ètò ọ̀nà ti ṣe òtítọ́ ni ó ní kí kálukú sàdúrà kálukú rẹ̀ ó ní mò ń sì rí orí pa àdúrà tán ṣe fọ́mọ lára rẹ̀ tẹ́lẹ̀ yẹn fi hàn wá pé tó bá bímọ tó pa àwọn yẹn wá jẹun tó lọ́n wá bọ̀ ọ́ láti rí báyẹn kò sí tó burú bẹ́ẹ̀ tó wà á lẹ́yìn tó bá yẹ pé ẹ̀kọ́ ló lè pò tó sọ̀lẹ̀ sí i ìzákàlá ọ̀kẹ́ gàrí ló lè dà sómi ní òtórí pọ́nà ọ̀bọ̀ òde wàhálà ròyìn ni ṣe hàn pé lọ́pọ̀lọpọ̀ àwa là ń fa wàhálà fúnra wa. tó fi jẹ́ pé mo wú àpò èlùbọ́ lẹ́yìn náà mo gbọ́ mo yà ẹni tí pè gbogbo wọn tójúbọlé ẹran lé núrù gbogbo wọn ni máa wá so ìwọ náà ọ wà máa dáràn wọn á di pé ẹ lọ tún gbé àpò mi wá nkankan ẹ lọ rọrí màálù ẹ rárú màálù ìmẹ̀ntọ́ bí ọ̀sẹ̀ so rẹ bá ká náà bíi tòkú kọ̀ bíi tó ìṣàlà eléyẹn eléyẹn yàní nípa ọ̀rọ̀ nípa ìgbéyàwó àti ntọ́jọ́ gbéyàwó torí kó tó wà ní ìwà ẹ̀mí wa náà wò àti ntọ́jọ́ tòkú ọjọ́ abọ́jọ́ ni kọjọ́ kọjọ́ àfi lọ́dọ̀ ẹ̀ làákà rẹ̀ bá dorí kodò kọjọra wọn èèyàn kú ọ̀wọ́n à ń jẹun nígbà àmọ́ dúpẹ́ tá a rẹ́yìn bàbá yẹn àbí ẹ̀kọ́ ni tó nítorí de lẹ́yìn báyìí àwọn olùmọ̀sálàyé níbẹ̀ yẹn wípé nǹkan mẹ́jọ ń bẹ nínú sẹ̀rí àtọ́wọ́ abẹ́ ìwàgẹ́ ìrò náà nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ yẹn náà nìkan tó máa dábẹ́ fọ́ọ̀mù ẹ̀ńjọ́ tó máa dábẹ́ fọ́ọ̀mù so tó máa kọlà fún un pé wọ́n máa ń ṣe oúnjẹ tí wọ́n máa ṣe oúnjẹ tí wọ́n máa pè yàn wá jẹ kí yàn jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyàn wà nù kẹta kọ nípa ètò ìsọmọlórúkọ so kò sí òkú kó ku yàn sì ti sọ pé ẹ ti torí pé yàn kú gbé agbada kaná kú fún sọ pé sọ pé akaka máa kígbe àká máa péjọ sí ilé ẹni tí èèyàn kú fún àti ká máa gbàgbàdà kaná ká máa dáná nígbà tí èèyàn bá kú àkàkún mínà níyàhà ń bẹ nínú kígbe àrò tí wọ́n máa ti torí rẹ̀ fìyà jòkú nù sàrè kò burú pé téèyàn bá kú fún yín ẹ̀yin mọ̀lẹ́bí rẹ̀ kẹ́ péjọ síbi kan kọ́ ọmọ wa kì yín o àmọ́ àwọn ọmọ apéjọ bẹ́ẹ̀ ilẹ̀ náà ti di pé à nàìjíríà wọ́n tiẹ̀ ní fílíọ̀nù bọ́ọ̀lù tó kọjá lọ́tẹ̀ yìí àti ẹ̀ máa tó fà á kódà gan a èèyàn kú ló tún wá dọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀rí pé tẹ́ bá ti jókòó pẹ́ ọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so yàtọ̀ sílẹ̀ yẹn ìgbà tẹ́ bá ti jókòó pẹ́ wọ́n gbé agbada kaná àbí òní gbá agbada kaná wọ́n gbá agbada kaná pé à wá ń bì ẹ̀ mọ̀ jẹ́ ẹ̀ mọ̀ sí ìyọnu ọ̀dà ẹ̀ lọ́ba wọ́n ló ń jẹ ọjọ́ òbí ọjọ́ òbí náà àdáda ni ntẹ bá wá ṣe nítorí àdáda lẹ̀ àdáda kí ni nǹkan tẹ́ ẹ ṣe nínú ìgbésí ayé yíyan tí ń dùn ti di pagbo Se wọ́n tẹ́ pa màálù pé ẹni tọ́jọ́ òbí rẹ̀ bá bá láyọ̀ kó máa jó kó máa yọ̀ pé kí ni ti ń ṣàyìn. naam kí ni bẹ́ẹ̀ nu rẹ́kọ́dù wa naam wọ́n ní wọ́n ní táwọn bá tún ṣe wọ̀límọ̀ kúránì ńkọ́ wọ́n ní táwọn tún lè táwọn bá ń ṣe wọ̀límọ̀ kúránì àkọ́kọ́ kò sí ti ń jẹ́ wọ̀límọ̀ kúránì àwa la sọ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ yẹn nu ṣẹ̀ríà. kò burú kẹ kẹ kẹ pé inú yín dùn torí pé ọmọ yín ọhán kúránì ṣé ihá ni iṣẹ́ ìṣẹ̀yìn. kòkòrò nọ́mbà eleven nọ́mbà eleven ẹ̀yin máa ń béèrè àwọn béèrè tó ṣe pé kọ́lọ̀ ń sànù nígbà tẹ fẹ́ dínà jẹ fáwọn èèyàn mi. ǹgbọ́ o. a lè rí. eléyìí túmọ̀ sí wípé eh, òru ọ̀sẹ̀ lọ́sàn wípé ńgbà tí ò yí àbí tí ara ìràwọ̀. tó bá bo tí wọ́n bá bo yìí oòrùn so wípé lẹ́yìn tí ò túmọ̀ sí wípé àní mọ̀ bọ́ san la wà bóru la wà ọ̀sán la wà sẹ́yìn sọ pé òru ti dé ni nàám ọ̀sán ti dòru níbo ọ̀sán la wà ọ̀sán la wà so tó bá sì di pé ara oòrùn ó bo òye òṣùpá nítòru òru náà la wà kò sí yàtọ̀ òru náà la wà kò sí yàtọ̀ láàrin rẹ̀ anabi sallallahu alaihi sọ pé inna ash-shamsa wal qamara ayatani min ayati llah la yakhsifani li mawti ahadikum wala li hayatihi so inú àmì ọlọ́run ọba ni wọ́n wà so wọn kì í ṣẹlẹ̀ ara oòrùn kì í bo òye ìràwọ̀ àbí kì í bo òye òṣùpá bẹ́ẹ̀ ni ara òṣùpá kì í bo òye oòrùn nítorí ikú àbí ẹnìkan nù yín torí ẹ̀ bá ti rí fafza'u ila salah ẹ sáré lọ kírun ni ọ̀sán náà la wà ẹ sáré lọ kírun náà báyìí kò sọ. wọ́n ní sẹ́wọ̀n á kí alukur'ani lónìí kan sẹ́wọ̀n á lè ṣe sàárà rẹ̀. fáwọn ẹni tó súnmọ́ yẹn àkọ́kọ́ alukur'an ò ní sàrà kan pé tó bá ti kí alukur'an ò ní sàrà so ó ń bùkátà káwa pẹ̀lú yín kájọ tìwádìí pèsè ẹ̀rí kan wà tó sọ pé táwa ti kí alukur'an ó gbọ́dọ̀ jẹ sàrà kò sí tó jọ bẹ́ẹ̀ torí kí alukur'an tẹ rí yẹn ọlọ́run sọ kalẹ̀ kẹ́lẹ́ bá fi màá nani ó sọ kalẹ̀ kẹ́lẹ́ bá kíkẹ́ fi fẹ̀sìn so nítorí délé ẹ sọ pé ọlọ́run wa alukurani tí mo ké yìí kò ṣe nǹkan báyìí báyìí báyìí fún mi. ètí sàtẹ̀gùn tó adúlọ̀ torí sẹ́ẹ̀rẹ́ ni ọlọ́run wa alukurani tí mo ké yìí kò ṣe nǹkan báyìí báyìí fún mi. kò wá burú wípé kẹtù kẹ alukurani kẹ ṣe sàrà tẹ́lá ṣe sàrà ọlọ́run wo sàrà tí mo ṣe kò ṣe nǹkan báyìí báyìí fún mi àmọ́ kí wá ṣe pé purposely nítorí pé kẹ alukurani kẹ wá lọ ṣe sàrà bídíà ni tó ṣe pé tẹ ẹ bá ṣe ẹ lé pé wọ́n lọ́n wo sàrà tí mo ṣe ṣe nǹkan báyìí fún mi alukurani kíké fúnra rẹ̀ iṣẹ́ rẹ̀ ni ẹ lè pé wọ́n lọ́n ọba wo alukurani tí mo ké kó ṣe nǹkan báyìí fún mi àmọ́ kẹ wá líǹkì sàrà àmọ́ kíké alukurani bídí àní bídí àtún ìdọ̀fìyà náà. Thank you ọ̀rẹ́ rẹ̀ tí òun máa ń fún un tó bá sì fi bóyá bí ìjọba kó wọlé kàbúrò bá tí ó ọ̀rọ̀ bí ọ̀nà ọ̀rẹ́ rẹ̀. wọ́n ní tí imam tí máa ń kírun fún yàn tí ń ké súra kan náà alukurani tó wá fu àyà kan tó wọn mọ̀ sọ́tọ́ kárán létí. lópin ìgbà tó bá ń ṣe pé àyè wà fún wa láti ṣe bẹ́ẹ̀ tí ìmáàmù ti gbà á torí pé ó lè ṣeéṣe tó jẹ́ pé tẹ́ bá ran létí kọ́ gbàgbé gbogbo ti ń ké màtí ò ti rántí àyà yẹn tó ti bọ́ sórí àyà mi tí èsè pé ìgbàgbọ́ rẹ̀ nípò àyà yẹn ò sínú àlùkùránì ó lè jẹ́ pé gbàgbé ló mu síbẹ̀ ẹjọ́ ọmọ kéńtì ń ké lọ. sọ wá ní tí ìmáàmù bá tún kéwú tó bá ṣàṣìṣe bíi kíni. bí ayọ̀ náà. ọ̀bùdù rọ̀bọ̀kùn wọ́n á ní ọ̀bùdù rọ̀bọ̀kùn ọ̀bùdù rọ̀bọ̀kùn ọ̀bùdù rọ̀bọ̀kùn lọ́lọ́wọ́ bá ti sọ irú rẹ̀ irú àwọn àti yẹn àfikún náà ni ti máa ń ṣẹlẹ̀ pọ̀ jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù tẹ́ bá ní gbogbo ẹ̀ tún ṣe ìrún kí tàbí ká bẹ lọ́n pé ọlọ́run dákun láti bá a gba wọn rìn <laughs> tó yé wa so ọjà bó ṣe jẹ àmọ́ eléyàn is excuse o is excuse pé ká wá mọ̀ ká wá mọ̀ so ó kéré jù ìyẹn lè má lásìkò àti lọ wá mọ̀ yẹn àmọ́ kí wọ́n gbọ́ kí sẹ́ẹ̀tì mọ̀nà tí wọ́n gbọ́ kí alukurani tàwọn àfa àtọ́mọ́ alukurani kí tí wọ́n ti sẹ́ẹ̀tì wọn jáde. kí wọn máa gbọ́ kọ́ máa sí wọn jẹ ẹ wọ àwọn olórin yẹn ẹlòmíì sí wọn jẹ débi kọ́ máa kọ jù wọn lọ tó ká tó apá alukurani wàhálà ìgbà míì arósì máa já yẹn jẹ pé ọlọ́run sọ báyìí nítorí pé fati akẹ́sọ̀rọ̀ yìí tó bá lè sí mi ó lè sọ àdé kò sí wàhálà tó bá ń pè lè ìlàfi Quraish ilẹ̀ yẹn mọ̀ kí dáadáa tí ò ní fi ṣàtìṣe wọn yẹn kó límìtì ara ẹ̀ lórí ẹ̀ títí tó fi kú gbogbo orun tó bá ti kí tó bá bùkátà pé kò ké súrà lẹ́yìn fàtí àmọ́ kí lè láfi yẹn tó ọmọ dáadáa àláfíà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju pé ntọ́lọ́wọ̀n sọ kọ́ jẹ́ pé là ń sọ lọ wàláhì ara máa bú yẹn jẹ́ ńgbà mí. turkana ni tẹ́rí yẹn harafi kan tí yẹn bá sì gbé mùṣkílà ni o anallaha bari'un minal mushrikina wa rasuluhu sẹ́wọ̀n kí minal mushrikina kí ni mímọ̀ ṣe kí máa fún nǹkan kẹsìrọ̀ tí wọ́n máa sọ pé wa rasulihi ó di kèfèrí kẹsìrọ̀ lásán dọ́mà lọ́sọ̀ di kẹsìrọ̀ yẹn ó di kèfèrí àìmọ̀ irú rẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ pé ọlọ́run allahumma sallim sallim pé ọlọ́run là wá ọlọ́run là wá. سيلي جاب سجي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله